إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد قال الحافظ الإمام ابن الهادي رحمه الله تعالى وروى عن أبي موسى وعن أبي رضي الله تعالى عنه قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم إذ أقبل أبو بكر وقال وعن بعز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله ما منعت منه ما نظر قال احفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك قلت فإذا كان القوم بعضهم في بعض قال إن استطعت ألا يراها أحد فلا يرينها قلت فإذا كان أحدنا خاليا قال فالله تبارك وتعالى أحق أن يستحي من من النار رواه أحمد وعبد داود وابن ماجه النسائي والترمذي وحسن إسناده ثابت إلى باز ووثقة عند الجمهور على كفو الله سبحانه وتعالى ìtọ́rọ sọ́látọ̀ fún ọ̀nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run tí mo bẹ́ẹ̀ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣe ọlọ́run àwọn ará lè ń ṣe ọlọ́run ọba mo máa bẹ́ẹ̀ pẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin ọlọ́dẹ kan ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tíra al lábẹ́ báàbù ṣòro ti as ní ojú pọ́nà ibi tí a ti ń gbé yẹ̀wò àwọn ìmọ̀jẹ̀mú ìrun àwọn nǹkan tí ó pọn dandan tó jẹ́ ọ̀ràn yẹn lé wa lórí láti lè mójútó tí a palẹ̀mọ́ wọn kalẹ̀ síwájú kí a tó bẹ̀rẹ̀ ìrun yálà ìrun àdákí àbí ìrun àkípọ̀ yálà ìrun àkílóru àbí àkílọ́sàn àbí àkíní jẹ̀míì yálà bóyá ajọkùnrin àbí ajẹ obìnrin sí nǹkan tí ó jẹ́ ọ̀ràn yẹn lé wa lórí láti lè mójútó kó tó di pé a bẹ̀rẹ̀ ẹnu la máa ń pè ní ṣurutu as-salat. àbẹ̀lẹ̀ yìí ibn abdulhadi rahimahullahu ta'ala nínú tírà àwọn tí à ń gbé yẹ̀wò wọ́n ti fún wa ní nínú àwọn ọmọdé wọ́n ti tọ́ka wa sí ẹyọ kan. èyí wọ́n sì fi tọ́ka wa òun náà ni ọ̀rọ̀ nábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì tí ń ṣàlàyé fún wa nípa yìí pé ọlọ́wọ́n bá òní gba irun lọ́wọ́ ẹnikẹ́ni láì má ti mara láì má mara síwájú eléyìí ń tọ́ka wa yìí pé min shuruti sihhati as-salat at-tahara min nínú májẹ̀mú tí ìrun fi máa ń lálàáfíà tí fi máa ń di àtọwọ́gbà láti yọ̀dọ̀ ọlọ́run òun náà ní ká mọ́ra kúrò níbi àwọn ẹ̀gbin méjèèjì eléyìí ni tí aṣàlàyé aṣàlàyé eléyìí ní ọ̀sẹ̀ tí ó lọ ẹlẹ́ẹ̀kejì tí a tún ṣàlàyé sí àdéhùn ẹlẹ́ẹ̀kejì tí ibn ta'ala tí òun náà ni májẹ̀mú etí à ń pè ní sátúrú aláwòrán sátúrú aláwòrán òun ni bíbo ìhòòhò lọ́kùnrin lóbìnrin àwọn ìhòòhò ara wa tó yẹ ká bò ká tó lè kínu ààbò ká bẹ̀rẹ̀ ẹ̀rùn yálà ọkùnrin ní àbóbìnrin ní ọ bá a ṣe wá bò nígbà tí àti ìbẹ̀rẹ̀ ẹ̀rùn tá a fi wá bẹ̀rẹ̀ ẹ̀rùn náà ìhòòhò náà gbọ́dọ̀ máa bẹ ní bíbò bẹ́ẹ̀ náà ni bàbá ṣe ń kírun lọ tá ń ìhòòhò wa ó gbọ́dọ̀ máa bẹ ní bíbò títí tá a fi parí ìrun nígbà bá parí ìrun tán nígbà náà tọ̀ àwa lè àwa lè ìhòhò sílẹ̀ nígbà náà a lè bọ́ tá a fi bo ìhòhò wa a lè bọ́ ọ́lẹ̀ nínú yàrá wa ibi tí ò ní sí àwọn tó jẹ́ àwọn tó lẹ́tọ̀ọ́ láti rí ìhòhò wa ṣẹlẹ̀ yìí náà òun náà jẹ́ ìkan nínú àwọn ọmọjẹ̀mú àwọn nǹkan tó pọn dandan lé wa lórí láti lè ṣe síwájú kátólà gbé ìrun dúró lára mọ́jẹ̀mú ìlàlàáfíà ìrun ni lábẹ́ mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ni táǹpẹ̀ ní pàtàkì aláwọ̀ òun náà ni ibn abdulhab rahimahullahu ta'ala ni wọ́n fún wa ní hadithi ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ báàbù yìí wọ́n ní wọ́n á ní báhàmù بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله عوراتنا ما نعت من ونظر وني بابا بابا báàt bọ́n takei òun bí anabiwa muhammad sallallahu alayhi wa sallam bàbá bàbá òun jẹ́ nínú àwọn sọ̀hábà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ńlá àwòrán ọ̀tún náà máa náà àti mí ni wọn náà èwo ni a lẹ́tọ̀ọ́ láti dáàbò bò nínú ẹ̀ èwo sì ni ó yẹ èwo la lè fi lẹ̀. eléyìí ni ìbéèrè tí sọ̀hábí yìí tó bèèrè lọ́wọ́ na sallallahu alayhi wa tó túmọ̀ sí pé àwọn sọ̀hábà wọ́n fi tó kéré nínú ìbéèrè ìsílẹ̀ torí pé ìmọ̀ ìmọ̀ juni lọ a lè mọ̀ pé ìmọ̀ ń kọ́ ni ìgbà kékeré ni ìgbà kékeré tí mo ìbá lọ wọ́n bọ̀ wọ́n ní tí àbámọ̀ nǹkan ó ṣàgbá ẹni tí ọba ti mọ̀ ó ṣàgbá rẹ̀ ìṣesí kan ń bẹ tí máa ń bẹ lára àwa akẹ́kọ̀ọ́ tí kò sì dáa tó abẹ́ béèrè béèrè lọ́wọ́ àwọn àfa àwa aláwa sọ ṣáájúmọ ní ní sáìtì béèrè mi ìsáàtúndà ní béèrè kékeré kan <laughs> béèrè kékeré kan béèrè kékeré bó èrè kéré ìfisùn àlẹ́ẹ̀lmú láàkékeré fèsì kò sí kékeré nínú ìmọ̀ wàláhì kò sí kékeré nínú mímọ̀ bẹ́ẹ̀ ni kò sí kékeré nínú àìmọ̀kan àlẹ́ẹ̀lmú ẹ̀lmú wọ̀lìjáàlù jáàlù a máa mọ̀ náà ni a sì máa mọ̀ náà ni so ìbánirú tí a mọ̀ ń kọ́ ó ti jìyàn lọ ó ti jìyàn lọ di orí lọ orí ẹ̀ jẹ́ ká tún àlàáda yẹn ká tún ṣe ọba fẹ́ béèrè béèrè ká béèrè béèrè lọ́wọ́ àpá máa ní ọ̀sán ìdákùn jẹ mo ní ìbéèrè kékeré kan ìgbàgbọ́ ẹ̀rọ fi àsìkò sí gan ìdákùn mo ní ìbéèrè yẹn pé kò ní gbàsìkò púpọ̀ àìbéèrè ìwọ ló fẹ́ béèrè béèrè ìwọ ló fi wá sọ fún àfa yìí pé àsìkò díẹ̀ ni kó lò rárá wọ́n béèrè béèrè tiẹ̀ béèrè béèrè ni ìbéèrè kì máa jẹ́ sábà àbí kí ni mo fi wá jẹ náà wọlọ́ọ̀hìn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti ní àìmọ̀kan pẹ̀lẹ́pẹ̀tọ̀ àìmọ̀kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ká nímọ̀ nípa ẹ̀ àmọ́ ẹgbẹ́ sábà bíi tí wọ́n fi ń wọjá ànáńnà kọ́nà kó ṣàánú wa so àìmọ̀ fojú kéré ìbéèrè àwọn sọ̀hábà rẹ̀ ló wà nílẹ̀ àléhìn sáhàlù máa ṣe ìtàn àwọn ọmọ ṣáàhù ní tó bá wọn náà wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam wọ́n máa fojú kéré ìbéèrè pé ẹ̀rọ àkànfọ́n wa níbẹ̀rẹ̀ kékeré kan ẹni sùhálù sọgírù àbí ẹni sùhálù pọlílù ẹni sùhálù pọlílù wákìtì àìwélé yẹn ni kìí ṣe nǹkan tó dáa òkàwà béèrè béèrè òun ni àwọn onímọ̀ tá a wá bí àwọn àfáà wa àwọn ni wọ́n e, wà mọ ni wọ́n sì gbọ́rọ̀ kalẹ̀ fún wa tí ó fi wúlò fún wa tá a fi ṣàǹfààní látara ìbéèrè tí àbí wọn torí lára ẹ̀kọ́ tá a máa ń fọ́ òun náà ní ilé ó fi ànábì sallallahu alaihi wasallam nípa ìwòwò ọkùnrin ìwòwò ọkùnrin ìwòwò ọkùnrin bóò ni ìwò ni ká bò ìwò ni ká sílẹ̀ ìwò láláǹfààní àti sí bóò lẹ ṣe ká bá ìwòwò wa bóò ló ṣe ká bá lò. قال النبي صلى الله عليه وسلم anabi ni ihfaz awratak illa li zawjatik aw ma aw ma malakat yaminuk anabi ni orí ìhòhò rẹ sọ nínú ṣíṣọ ká mọ ààlà rẹ ká mọ ààlà ká mọ ààlà lára ṣíṣọ nìyẹn anabi ni ìhòhò rẹ sọ sọ ìhòhò rẹ àyàfi àwọn tó láǹfààní àti rí òun náà ní ìyàwó rẹ̀ àbí ẹrú ẹrú ẹni ẹrú ẹni tíyàn ẹni tíyàn nílẹ́rú tíyàn lè bá a nígbà tó wù ní ẹrú ẹni ẹrú ẹni ni so a máa dìímú nínú gbólóhùn yẹn wípé ṣíbdùn àwòrán ìṣọ́ ìwòhò a hátù rẹ̀ tá a bá ti mọ hátù rẹ̀ ànímọ̀ tá a fẹ́ sọ ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì torí pé màtá a bá ti mọ hátù ìhòòhò ẹlòmíì nítorí yẹ kó bò yóò ṣì bẹ́ẹ̀ sì ni nítorí yẹ tó láǹfààní àti ṣí yóò tún máa bò ó lójú wípé òun fi sin náà bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ so tá a bá ti mọ ààlà hátù àwòrán ẹ bá ṣàlàyé fún wa ní ọ̀sẹ̀ tí ó lọ ìwọ ọkùnrin tí ò bá sí lórí inú ṣàlàyé fún wa ní last week bẹ́ẹ̀ náà ni ìwòwò obìnrin náà tó fẹ́ jáde tí kìíní kí gbogbo tí wọ́n fẹ́ jáde kí ni tí wọ́n láǹfààní láti sílẹ̀ kí ni wọ́n gbọ́dọ̀ mọ́ bò kí ni wọ́n gbọ́dọ̀ mọ́ bò àti sọ ilé ìfún wa ní ọ̀sẹ̀ tí ó lọ so ká máa ààlà ìhòhò ẹlẹ́ẹ̀kejì min hibdil awra òun náà ni ká ká gbìyànjú ká mọ àwọn àsìkò owó láláǹfààní láti ṣí àwòrán wa kalẹ̀ bẹ́ẹ̀ àsìkò owó ni tí ó fi jáde pé tọ ẹlẹ́mí gbégbá lọ wẹ̀ lẹ́rìn yìí yóò tún wẹ̀ táṣẹ báṣọ náà ni nígbà tí ó bá ti mọ̀ pé òun ò fẹ́ ṣí ilẹ̀ rárá eléyìí ni kò rí bẹ́ẹ̀ so a mọ ààlà a mọ ìgbà wo la lè ṣí òwò kalẹ̀ a mọ ìgbà wo la lè ṣí kalẹ̀ mìíràn mi ní ṣíṣìn àwòrán nínú ká mọ ìhòòhò ká mójú òwò wa òun náà nígbà tá a bá fẹ́ kínu ìgbà tá a bá fẹ́ kínu kí ló yẹ ká bò kí ni wọ́n fi lálàáfíà nínú májẹ̀mú irun àti kí ni ìtọ́jú bá bò ó irun wa kò ní àléébù tó ṣe wulẹ̀ fún mọ́ lára sísọ ìwòsàn tánàbí sallallahu alaihi wọ́sàlámà ònìyí nínú rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin mọ́níkà bo ìhòòhò òun náà ní pé àwọn ta ni wọ́n láǹfààní láti rí ìhòòhò wa àwọn ta ni wọ́n láǹfààní eléyìí ní tí anájú sallallahu alayhi wa sallama tó ń ta fàáfi oníṣàn awratak illa min zawjatik ìyàwó rẹ̀ ó lè rí ìhòòhò rẹ̀ òun náà sì lè rí ìhòòhò rẹ̀ láì sí àyàfi nínú tó lè rí lára ìyàwó ẹ̀ láì sẹ́yà àtúntò tó náà lè rí lára rẹ̀ soníkálùkù ọkọ àti ìyàwó wọn lè rí ìwòwò ara wọn kò sí tó tako nínú ẹ̀sìn ọlọ́run bí wàá sọ fún wa lọ́sẹ̀ tó lọ so ọkọ màmá rẹ̀ wọn ò lè rí òwò rẹ̀ àláwọ̀ àlùmọ́kàfàfà wọlé mọ́kànláhọ̀ ìwòwò tó le àti tó fúyẹ́ ìtàn oníwò tó fúyẹ́ nǹtọ̀ ìdí wọ́n bẹ láàrin ìsàlẹ̀ orí ìdodo àti òkè itan mọ́ orí ìdodo àwọn lè lọ́ọ́ pé ní àlàárọ́kí àlùmọ́gàlọ́bọ̀ mọ́mọ́ ẹni ò lè rí èèwọ̀ ni bàbá ẹni ò lè rí ọmọ ẹni ò lè rí ọmọ ẹni ò lè rí tó so àti mọ̀káfàfà àti mọ̀gàlọ́bọ̀ kò sí kan nínú wọn tó láǹfààní láti rí létòlékè nínú ọ̀rọ̀ alifáàsù àwòrán ìtàn ìhòòhò ni àpàdà débẹ̀ insha allah so àmọ́ ìyàwó ó lè rí gbogbo ẹ̀ ní tó bá ń bẹ lókè ìdodo wá sí orí ọmọ ẹni àbúrò ẹni ẹgbẹ́ ẹni bàbá ẹni ìyá ẹni àwọn lẹ́yìn lè rí ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n màmá àbúrò bàbá àbúrò màmá àwọn eléyìí ni wọ́n lè rí bẹ́ẹ̀ ni tó ń bẹ láàrin kí wọ́n ti ń pè àti irunkun délẹ̀ irunkun délẹ̀ àwọn tá a sọ yìí àwọn náà kọ́ wọ́n láǹfààní láti lè rí ìyẹn fún ọkùnrin ìyẹn fún ọkùnrin kódà kìí ṣe àwọn tá a sọ yìí nìkan àwọn ẹlòmíín náà tí ò sí nínú àwọn ará àta ará abiṣẹ́ ọ̀rẹ́ àwọn náà lè rí àmọ́ ẹni ẹni bá ti fẹ́ kínu lára hifzul awrọ òní pípọ́ mọ nǹkan wo lójú ọ̀ràn èèyàn fún láti lè bò nígbà tó fẹ́ kínu. o gbọ́dọ̀ mọ̀ ṣùgbọ́n eléyìí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ ọ̀run lẹ́yìn torí ọkùnrin jí lóru fẹ́ yan náfìlà yóò ṣe hifzul awrọ yóò ṣe sátúlù awrọ yóò bo ìhòòhò rẹ̀ ẹ̀rí obìnrin obìnrin gbogbo ara obìnrin ní ògùn fún ọdún bá fẹ́ kírun àfi ọwọ́ àti àtẹ́lẹwọ́ méjèèjì tó láǹfààní láti sílẹ̀ ojú àti àtẹ́lẹwọ́ wọn láǹfààní láti sílẹ̀ yìí lẹ̀ torí ẹ̀ ìyẹn ti rán nìyẹn ọ̀tọ̀ ẹ wá rí àwọn tá a kàkalẹ̀ lẹ́ẹ̀kan níbàámu sí obìnrin bàbá rẹ̀ màmá rẹ̀ bàbá rẹ̀ màmá rẹ̀ ọmọ rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ àwọn lẹ́yìn ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá ẹ̀gbọ́n màmá àbúrò màmá àwọn lẹ́yìn ni wọ́n láǹfààní láti rí lára obìnrin òkè ọrùn ẹ̀ òkè gbáyà yẹn ní ọrùn lọ sí irun orí wọ́n láǹfààní àti rí bẹ́ẹ̀ náà ni ìsàlẹ̀ irun fún délẹ̀ wọ́n láǹfààní àti rí so ti ń bẹ láàrin igbá ìyá obìnrin dé irunkun kò sẹ́ni tó lè rí àfi ọkọ rẹ̀ nìkan yálà kí wọ́n ti pè kó jẹ́ pé ìyá rẹ̀ ìyá rẹ̀ àwọn wo ìyá epo obìnrin ni hmm, obìnrin náà lè rí ọkọ nìkan ló lè rí sọ̀rọ̀ kan wọ̀nyí a gbọ́dọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ wa a kì í sọ àwọn nǹkan wọ̀nyí gbogbo mi yìí máa ṣí owó lẹ̀ ó lè máa mà ẹlòmíín sì lè ṣí owó lẹ̀ kí òní máa pé òwò gangan àbẹ́rẹ́ lẹ́mí máa pé òwò náà ni tòun náà fi sọ lé ìfún wa ni wípé tábà wà lórí tábà fẹ́ wọ̀ bẹ̀rẹ̀ ẹnu àbọ̀rọ̀ ṣe sátọ̀ àwọ̀ ààbò yòówù tábà wà bẹ̀rẹ̀ ẹnu nìyí yòówù tá a bò kò gbọ́dọ̀ ṣí títí títí títí títí títí táàfin kírun tan torí pé ẹni tó ń kírun lọ́wọ́ ó ń kírun bí àpẹẹrẹ ọkùnrin tó ń kírun ó bá rògbò ó bá rògbò ààlà tí ń bẹ láàrin ẹ̀há àdí kìíní àti ẹ̀há àdí kejì tó bá so tó nínú àbí onínú tó mọ̀ ẹ́ ti bàjẹ́ torí pé kí ni. májẹ̀mú nínú lára májẹ̀mú òun náà ní kíni kíyàn bo ìhòhò kó tó kírun ó bò ó kó tó bẹ̀rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ tí ó fi bá irun dé ibi tó ti parí rẹ̀ nìyí ẹ̀ha fúnrọ́ rẹ̀ ti sílẹ̀ sẹ́ni yẹn nínú mọ́ kò bẹ́ẹ̀ náà ni obìnrin tó wá sí tánlẹ̀ tó lóun kírun ọ̀làtí wọ́n rọ àwọn ẹ̀yà ọba nínú Islam mọ̀ ṣọ́ọ̀tì níkà ṣọ́ọ̀tì skẹ́ẹ̀tì alóòfẹ́ fi kírun a ní ah ṣé kò wà òkè báyìí ni wà òkè bẹ́ẹ̀ o wà òkè bẹ́ẹ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ni òróòzì nàkàkùn ẹ̀ńdà kulli masjidin ọlọ́ni ẹ̀ múra kígbà tẹ bá ti fẹ́ kírun ẹ̀ múra láti lè fi jọ́sìn fọlọ́ so ìbẹ̀ nínú múra tó lè jẹ́ ó lè má jẹ́ ọ̀ràn yẹn bá a bá mú un lórí irun kò banújẹ́ tá a bá ṣe é ó ti fi ń dà sí mi títí ń bẹnu tá a bá ṣe é àbá ṣe àwa ṣe é dópin jẹ̀mọ́ àti máa bá nígbà tí yàn kínní láì dé fìlà ẹlẹ́yìn ni kò bá àrùn jẹ kó sì gbé fìlà náà nìyí ó fi múra pín sí náà nì tó ẹ́ rí pé àìdé fìlà kò bá àrùn jẹ bẹ́ẹ̀ ni àìmọ́wọ sọ́ọ̀sì ọkùnrin kò bá <laughs> kò bá irun jẹ bó ṣe wulẹ̀ kó mọ̀ tó bá wọ náà ìmúra náà ni àmọ́ ìyẹn wá kírun ibi tó yẹ ká bò ó wá sílẹ̀ ká tó bẹ̀rẹ̀ ẹnu àbí ńgbà tá à ń kírun lọ́wọ́ ló wá sílẹ̀ tá a sì mọ̀ọ́mọ̀ àbáwọn agbára ṣokùnfà ìsílẹ̀ rẹ̀ ó tàn ó nínú jẹ̀mọ́. so ìyàwó wa àwọn ìyàwó rẹ̀ wọ́n láǹfààní tí wọ́n rí ìhòòhò rẹ̀ bí wọ́n náà ṣe láǹfààní torí ìhòòhò wọn. قلت فإذا كان القوم بعدهم في بعد wọ́n ní àìbáyé mọ̀ táwọn ọkùnrin máa ń bẹ láàrin ara wọn ń kọ́ ṣé dandan náà ni tí wọ́n tún ṣọ́ ìhòòhò ni wọ́n máa ń bẹ láàrin ara wọn wọ́n tún ṣọ́ ìhòòhò قال النبي صلى الله عليه وسلم وإن استطعت ألا يراها أحد فلا يرنها Ànábì ní bẹ́ẹ̀ ni tó bá ní kápá kó má jẹ́ kẹ́ni kankan nínú ọkùnrin kó rí lóhùn rẹ̀ arábìnrin bẹ́ẹ̀ ni wọ́n gbà wọ́n láàyè rí ẹ̀ nínú àwọn ìlànà jahiliya al-adat al-mawrutha al-jahiliya àwọn ìṣesí jahiliya táwọn èèyàn jogún bá òun ni ká má ka ìhòhò ká má kà kún ìwà jahiliya ni torí pé pé jahiliya náà wọ́n wọṣọ wọ́n sì wọ náà nìyí jáńpé jáńpé jáńpé náà máa ń wọ̀ so ìwòwò jẹ́ nǹkan kan lásìkò jẹ̀hìlíyà àwọn ènìyàn torí ẹ̀ ìwọ mùsùlùmí ọlọ́run ti ṣàánú rẹ̀ walladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu ala dini kullihi wala kariha al mushrikun ọlọ́run ti fànàbí sallallahu alayhi wa sallam ó ti fi kẹ́ gbogbo wa ó fi mú wa kúrò nínú òkùnkùn bèrèbèrè ó fi wá sínú òdodo islam so mọ̀ wò pé ah, àṣìbí brothers ni ṣòbí àwọn ọmọ ìyá mi ní ìgbìmí kan nìyí ó mọ̀ pò ó ó mọ̀ pò ó ẹ bá pàdé ní tọ́ílẹ̀tì tí wọ́n ti wọ́n ti ṣe tó tóbi tí wọ́n fi létọ̀ tó pọ̀ sí mọ́ dọ́jì ẹ̀ wọ́n gba kí lásàyà ń bo àbó ní kíní kan wàhálà ti di ẹ̀nìyẹn o ó gbọ́dọ̀ bo ó bo ó kọ́ máa rẹ̀ ò ní fàyè yẹn lẹ̀ bó ṣe wọlé fún mọ̀ ayé ni ò ní filẹ̀ kẹ́nìkan fi mọ irí ìhòòhò rẹ̀ o gbọ́dọ̀ filẹ̀ o gbọ́dọ̀ sọ dáadáa tọ ọba ń bẹ níbi tó bá pé wọn fẹ́ bẹ́ẹ̀ lálejò náà ni ó sọ ìhòòhò rẹ̀ ìgbọ́n abẹ́ láyé máa ní a ẹ wọlé àwọn jẹ́ wọlé tán pé pápá ló wọ̀ àbá ẹ jáde mo dúró ní orí yìí pọ̀ pátá lẹ̀ jẹ́ ìlíyà ni. kìí ṣe islamiyà kìí ṣe islamiyà torí ẹ afẹ́tọ́ afẹ́gbọ́nsẹ̀ ìyẹn máa ń jìnnà sáwọn èèyàn ẹgbẹ́ bí ẹ̀kọ́ anábì sallallahu alaihi wasallam afẹ́wẹ̀ náà ní sẹ́ńtì ẹ wọlé ẹ mọ̀ wẹ̀ lọ́wọ́ ẹ má bọ́ nígbà tá ẹ ṣe obìnrin ẹ wọlé náà <laughs> jàìlíyà ni jàìlíyà fọwọ́ ọkùnrin ti máa fáwọn ọkùnrin mọ́ sọ́ba àwọn obìnrin ẹ̀ máa ń wí àìwọlé àmàdá ìṣe ọkùnrin àwọn ti gbà pé ọkùnrin lè rí ìhòòhò ọkùnrin bóbìnrin náà sì lè rí ìhòòhò obìnrin ìlànà ẹlẹ́sìn sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú àti ìtàgbé ẹ̀wò lẹ́sẹ̀ tí ó lọ la yanzuru rajul ila awrati rajul wala tanzuru al-mar'atu ila awrati al-mar'a ó gbọ́dọ̀ fi hàn sókè kó máa jẹ́ ẹ̀kọ́ so ànábì wọn sọ fún wọn pé sallallahu alaihi wasallam ó ní kódà tá a bá ń bẹ láàrin ara wa ọkùnrin bẹ láàrin ọkùnrin obìnrin bẹ láàrin obìnrin ìhòòhò rẹ tún pamọ́ ìhòòhò rẹ ó tún pamọ́ ó tún mójútó àfààní kéde ẹlẹ́kẹta wípé àìsàn ah, àìmọ̀ tá a bá wá dá wà tí n bá dá wà tí wọ́n dá wà tó ní kálukú wá dá wà ní yàrá tí ò sẹ́ni kẹsàn pẹ̀lú wa ń kọ́ ṣé ká tún bò ó náà ni. قال النبي صلى الله عليه وسلم فالله تبارك وتعالى أحق أن يستحي منه من الناس sẹ́yìn gbà tẹ́ pọ̀ sẹ́yìn ọkùnrin pé méjì mẹ́ta lẹ́nu ẹ̀ ń bo ìwò ara yín náà ẹ̀ sílẹ̀ àbí torí pé à ń tijú káwọn èèyàn ma rí owó wa oníbẹ̀ náà ni tẹ́ bá ń bẹ ń kọ̀rọ̀ náà bá dá wà ní kọ̀rọ̀ ọlọ́run ló tọ́ kí yẹn fi ní tìjú fún ju èyí ẹgbẹ́ wa lọ torí ẹ̀ ló dá sí pé ni tó bá ń bá wa tó wà nínú yàrá nobody is around only you wọ́n nìkan ló wà ń bẹ̀ ni pé géèrè màá lu àbúrò ìgbà láti nà kan lé tàbí ẹgbẹ́ mọ́tò wọlé mọ́tò wọlé àwọn tó bá tó bá ti gbọ́ pé wọ́n fẹ́rẹ̀ nínú nǹkan máa rìn mọ́ gbé pátá káàkiri mọ́ gbé kí káàkiri ìyẹ súnà òun kọ́ lóyún súnà ní pé síbẹ̀síbẹ̀ ìhòòhò yẹn láti orí ìdodo gbé irun fún wàá bò náà ó bò ó súnà nìyí àmọ́tọ̀ bẹ́ẹ̀ ni máa ń gbèdè káàkiri bó ṣe ń wọ kíchìnì náà ló ń wọ yàrá ló ń wọ gbogbo ẹ̀ lẹ́sìn ìṣẹ́ni kankan bẹ́ẹ̀ òun ò ṣe lọ́run àmọ́ ni òtìjú ọlọ́run tó òtìjú ọlọ́run ẹ mọ̀ ọlọ́run àti máa ń ní kíni là á máa ń ní ìtìjú fún à máa ń ní ìtìjú fọlọ́run púpọ̀ torí ẹ̀ eléyìí lẹ nínú ẹ̀kọ́ so tó túmọ̀ sí pé ìhòhò ìyẹn ni pé bí wọ́n nìkan bá fẹ́ kírun tó tó bá fẹ́ kírun lé ìwọ nìkan ló fẹ́ yan náfìlà kò ní sẹ́ni bọ̀dì ilé ó lè kírun ní òwò ìmúra irun ó mu Ya ọkùnrin àbóbìnrin ó wàá mú ìmúra irun ó bá jẹ́ pé wọ́n nìkan ló fẹ́ dànù kí ní kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ládẹ́lẹ́lẹ̀ ó múra irun tọ̀ tí a bá wá sí lórí irun tí ó pọn dandan ká múra irun nígbà tá a dá wà lé rárá a ní múra irun àmọ́ ìhòhò tó yẹ ká tó ti àti lórí numanism nǹkan pè ní àlàáwọ̀rọ̀ àwọ̀rọ̀ tó rọ́jò àwọ̀rọ̀ tó mọ́ra owó ọkùnrin owó obìnrin ni àwọ̀ àpò tó ti pẹ́ wà nìkan la dá wà á tó ń bò ìyẹn ló dáa jù tọ̀bí yorùbá wa bò ó nìyí torí pé òun nìkan ló dá wà kò fẹsẹ̀ ẹ̀ àmọ́ ló dáa jù àmọ́ wọ́n ń bẹ pẹ̀lú ìyàwó rẹ̀ títí ọkọ àti ìyàwó ìyàwó yẹn tó fara mọ́ fọ́pọ̀ bẹ́ẹ̀ lọ́kọ náà gbọ́ kí faramọ́ fún ìyàwó ọ̀pọ̀ àwọn ajẹ́ pé a ó sì mọ wọ̀já kò fún mi ní ṣé kò mọ sí ọ nǹkan sì ń ṣe lóòótọ́ lára àṣìṣe táwọn obìnrin ní máa ń ṣe obìnrin ní yóò máa múra níwájú ọkọ ẹ̀ yóò sì máa fi tówẹ́lì gáìdì ọkùnrin ló máa múra níwájú ẹ̀rọ ẹ̀ òun tó máa fi tówẹ́lì gáìdì gáìdì rárá eléyìí ẹnu bá ṣé ìwọ ni kó rí kì í sì ìwọ ni kó rí ìwọ kọ kì í sì sí ìwọ náà ìwọ náà rí ẹmí ìjọ ẹgbẹ wa òun náà ló láǹfààní àti rí ìwọ náà ló láǹfààní àti rí ní òwú ọmọlúwàbí ẹ ìwọ nìkan ló láǹfààní ó nìkan náà ló láǹfààní láti jẹmọ torí ẹ ìdàpọ̀ irú àwọn àsìkò yẹn nìyí èyí sì bàtà máa ń tẹ fóònù tá máa kámẹ́rà láàmà sẹ́fì àwọn èèyàn rí àdàrà fáyọ̀ ìjà ilé àmì ìtúnú rẹ̀ torí pé gbogbo fídíò tó ń ṣe tó ń fi lọ́ọ̀ ṣe yẹn nìyí àwọn fáwọn gbé fóònù lẹ́yìn lọ́wọ́ wọ́n mọ́nítọ̀ yín ní ọmọ gbogbo ìyá rẹ̀ ó yẹ lálẹ́ pé ah sèmi náà ni bóyá in the next fifty sixty seventy years wọ́n padà gbé gbogbo fídíò jáde wọ́n gbé jáde wọ́n á gbé jáde ní mo lówó àgbà náà tó àìmọ̀tán nìyẹn ìkànnù ẹlẹ́ẹ̀kejì ìjà máa ń dé torí máa ń di ẹ̀hẹ̀rú máa ń bèwé so i love you torí tọrọ we are the only sugar in my tea we are the only ginger in my my my soup ó lè mọ́ di bẹ́ẹ̀ mọ́ lọ́la kí ó padà di pé wọ́n gba ẹ̀hẹ́n dálùkù ó lọ tá a fọ̀nà wọn títí tá a fọ̀nà ó wáyé so ọkọ̀ àná tó di bọ̀dé ìní ó lè gbé ìwòrò rẹ kó gbé lọ tó bá gbé lọ kò sí tó lè fi ṣe táwọn ọ̀pá jẹ́ àti torí ẹ̀ ìhòòhò ẹ̀ o gbọ́dọ̀ dáàbò bò o gbọ́dọ̀ dáàbò bò ìhòòhò ẹ̀ gbọ́dọ̀ dáàbò bò fún rẹ fún ìyàwó ẹ fún ẹlòmíì dáadáa ní kó dáàbò bò ìhòòhò rẹ eléyìí ni kókó tánàbí sallallahu alaihi wa sallama tí ànábì ń fọwọ́ títọ̀ rúrọ̀ bá wá fún wa tẹ́lómìn tó ní òwò wa àárò tó tó tálẹ́ ní yẹn kí ló fẹ́ rí fún. ókè ó rẹ ẹni ẹni ìpèníjà lójú ara gangan lójú ara dókítà ní tó dáa fẹ́kọ́bìnrin obìnrin ló ní ìpèníjà ó ní ìpèníjà lójú ara gangan àá wá dókítà obìnrin kò ní sí fìtínà àmọ́ tó ti bẹ́ẹ̀ gan kì í ṣe tó ná lẹ́tọ̀ọ́ sí o bí ìbá ṣe là lórí o ṣùnì pọ́ńdà ti sọ pé àbọ̀rọ̀rọ̀ tó pọ́n dàrú lè kọ́ bàrẹ̀ yà tí là lórí bá ti dé déédéé tí là lórí bá dé lọ́wọ́ aláàfin ìyàwó wọn ò ní mí pè níjà lójú ara sáláǹfààní dókítà méjì ọkùnrin obe wọn wá ní ká mú kan wá dá. dókítà yìí ni wọn àbá àtẹ́tọ̀ ní ẹ̀rẹ́ àtẹ́tọ̀ lẹ́yìn náà ni bisimilá ìjáde jẹjẹrẹ bisimilá ìwara orí ẹni yóò ni ó mú pẹ̀lú alúrí tó fẹ́ kí wọ́n rí òwò ìyàwó rẹ̀ àbí òwò títí ẹ̀ làlúrí yẹn ni déédé tó béèrè la gbọ́dọ̀ fún itu lè ṣe kí ìyàwó obìnrin ó fi gbádùn orang náà lè ṣe kí lọ́yìn tà lè gbé obìnrin síbẹ̀ tí ọ̀kan nu ìyẹn pàtàkì so làlúrí tí làlúrí bá bẹ̀rẹ̀ fún àfùn àmọ́ níbi tí àbá ti wá rí ọ obìnrin kan tó lè ṣe kí ló kù jẹ̀mọ́ àbọ̀rùrọ̀ ni kò kọ́ darú ẹ̀kọ́ darí yà náà ni ìdí làlúrí gbé fún náà nìyẹn ọkùnrin wa lè ṣe ní déédéé ó wà mẹ́ ẹ àwọn aṣọ operation kan fún ẹ ìyàwó yín àbí àmọ́ fún lábẹ́rẹ́ kan so ẹ̀yin ò ní síbẹ̀ o ìwúrà tó lè fún àbẹ̀tẹ̀ lè síbẹ̀ ó yẹ fún kí wọ́n wò à bẹ́ẹ̀ lè síbẹ̀ kí ló dé ẹ̀yin wà bẹ́ẹ̀ gbogbo eléyìí sábẹ́n lè dára ẹ̀ sábẹ́n lè fìtìnà ó ń ṣẹlẹ̀ láwọn ọ̀nù káàkiri dókítọ̀ ẹ̀yin dókítọ̀ ọlọ́kọ̀ọ́sọ àmì yẹn ni ṣìnà tí dókítọ̀ mi ṣe a ah, kò lè bọ́ nbẹ̀lẹ̀ agbára kìlíàmù látara àwọn nǹkan yìí náà ni nígbà tí o ṣètò yẹn nínú ìlú tí dókítà obìnrin kó àtẹ́ẹ̀sì sóbìnrin dókítà ọkùnrin kó àtẹ́ẹ̀sì sí ọkùnrin tó ìyẹn ní dókítà ọkùnrin mi ó labẹ́ lórí ẹ̀ láti máa ṣùbàjẹ́ pẹ̀lú àwọn ìyàwó níyàwó bẹ́ẹ̀ ni dókítà obìnrin mi náà nìyí ó náà lò ó lọ́nà bàjẹ́ láti máa ẹ̀ńtáìsì ọkọ̀ ọlọ́kọ̀ sọ́dọ̀ rẹ̀ jẹ̀mọ́ so torí ìdí eléyìí lára ẹ̀kọ́ tá nàbí sallallahu alayhi wa sallam tó fọ́ wa nìyẹn wà á nàbí dọ̀rọ̀dọ̀ رضي الله تعالى عنه قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم إذا أقبل أبو بكر آخذ بطرف ثوبه حتى أبدى عن رتبتي فقال النبي صلى الله عليه وسلم أما صاحبكم فقد غامر الحديث رواه البخاري أني آه، أبو درداء قل بلنا النبي صلى الله عليه وسلم كنت جالسا عند النبي صلى الله عليه وسلم هم بلنا النبي وإن توقع إطعام الصحابة وما بلنا النبي ومحمد صلى الله عليه وسلم بين إما بلنا النبي سنيه إما نجو فتوى النبي جماعة oore ńláńlá ni fún àwọn sọ̀hábà ìbílẹ̀ ni wọ́n kọ́ tó ń pè ní àdáàbò nìyẹn àti àdúgbò ẹ̀kọ́ ọ̀tọ̀ ní mímọ̀ ọ̀tọ̀ ní ẹ̀kọ́ ọ̀tọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ ní ẹ̀kọ́ ìmọ̀ ìyẹn máa ń kọ́ nù kátàndá àmọ́ ẹ̀kọ́ àmọ́ ń wò ó kọ́ ni àròkọ́ òun lẹ̀kọ́ wọn ẹ̀kọ́ yàn nínú ìyẹn lè jẹ́ àfáà tí ó mọ tí ò ní lẹ́pẹ̀ ẹ̀ irú ẹ̀rí o béèrè lórí bẹ́ẹ̀ ló lọ́la sí ẹ̀mí o tún bí ẹ o tún dábàá yìí yóò fẹ́ yóò fẹ́ yóò náà rẹ̀ ní àwọn bọ̀ òní làákà ìrí òṣà pé báyìí ẹni ò lẹ́pọ̀ ọ̀tọ̀ ni mímọ̀ ọ̀tọ̀ ni kíni ọ̀tọ̀ ni ẹ̀kọ́ òkè mímọ̀ ni pé ká ṣe dáadáa sóbì wa àbí bóòlù tó wá ṣe dáadáa sóbì rẹ̀ ó sì máa yára kóra ha ni àwọn sọyìn náà wọ́n sábà rọ bùkálà tá a wílẹ̀ ìlú bá rí sáánà ó mọ̀ ó ti mọ̀ àyà sọ bẹ́ẹ̀ àbí àdéhùn náà gbé wa ká ṣe dáadáa sí bàbá wa ìyá wa bóòlù ó sì ṣe dáadáa sí wọn ó ti ní bóòlù ó sì dáadáa sí wọn ìyá rẹ̀ gbẹ́ ilé bí ó sì dáadáa sí wọn yára ní lálàáfíà rẹ̀ bó lè ṣe dáadáa sí wọn yára ní yàkàyàkà rẹ̀ bó lè. so ẹ̀kọ́ nínú tá a mọ̀ láwùjọ tí a fi ń ṣe dáadáa sí màmá nínú tá a kọ́ tá a gbọ́ tá a mọ̀ lókun gbà tí o bá ti takò ọ̀rọ̀ ọlọ́run anábì sallallahu alaihi wasallam lára ẹ̀kọ́ tá a fi máa bá wa bàbá wa lónìí yẹn làwọn ará àwùjọ òfin ah ọmọ rẹ ẹ̀gbọ́n mi ọmọ rẹ kò pẹ fọ bẹ́ẹ̀ lò nígbà tí yàn tó géńdé ẹ má wò ó tí yàn tó géńdé ìwọ bí a ti thirty years wà lọ ó lọ ilé màmá rẹ wà mọ̀ sí nílé wọn lọ lọ bí ìkómọ kan wà lọ bẹ́ẹ̀ rẹ ń bẹ̀ ìyá ń bá ń bẹ lórí àlẹ́ ó sì bá màmá náà àfọwọ́ wà sí náà ti wá sí ìkómọ wọn wà lọ jókòó sórí tán ìyá rẹ̀ thirty five years or thirty years olùtẹ̀yà rẹ̀ ah, ah, ah. bá mi sọ alẹ́ Ah, aku àwọn ọmọ mi rà lọ́ba jókòó sórí ìtẹ̀yà rẹ̀ tí ó lẹ́kọ̀ọ́ láwùjọ mi ó lè bẹ́ẹ̀ kọ́ lọ àbí nílẹ̀ Yorùbá tó bẹ́ẹ̀ kọ́ lọ ẹ̀ ò ní ṣerú nǹkan náà ti dójú ti yá rẹ̀ ìdí èsì tó wọ́n ah ní ọlọ́run ni wọ́n lọ sọ iná ní ìsáná ìwádìí yìí ó ti ṣí àyà yẹn lò ó ti ṣí lò ó ti ṣí lò in fact kí màmá gbé ọmọ lẹ́sẹ̀ kí màá ní àlà ẹ gbọ́ kí màmá ní gbé ọmọ lẹ́sẹ̀ kí màá ní àlà àwọn ìyá wa ní kinní kan tí wọ́n wá kí wọ́n lè wọ́n fẹ́ sùn sí yàrá wa jẹ́ pé yàrá tí wọ́n àti ìyàwó rẹ̀ sórí bẹ́ẹ̀dì wọn ni bẹ́ẹ̀ sì ah, bẹ́ẹ̀dì. mọ́mí ẹ̀ máa sùn lẹ́lẹ̀ tó wà àti ìyàwó ẹ̀ lẹ́nu rẹ̀ báwọn wẹ́ẹ́lì tó ń tẹ́ẹ́ bí tó ń sùn. ẹ̀kọ́ ni ẹ̀kọ́ sókè wọn ò bá burú o àmọ́ kí ni wọn ò jókòó dáadáa nígbà tí a bá ń sùn ìwà tí a bá ń sùn ìyàwó rẹ̀ sùn lẹ̀ àbíwá àti ìyá rẹ àti ìyá rẹ sún sórí bẹ́ẹ̀dì wọ́n nìkan wọ́n ń sunlẹ̀ àwọn ọmọ òní wà comfortable sókè àfi tó bá fún wọn ní ìnà kókó ìyá kókó ìnà kílógù wọn ò ní pípa kan wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀dì wọ́n ní ìwà àti àwọn ìwé ìgbìmọ̀ ìgbẹ́ ìpàdé rẹ̀ sí i. sultan sọ ń wípé ọ̀tọ̀ ni mímọ̀ ọ̀tọ̀ ni ẹ̀kọ́ ìmọ̀ jókòó tó ní mímọ̀ yóò á láǹfààní mímọ̀ á tún wá láǹfààní àdáàb á láǹfààní ẹ̀kọ́ á mú ibẹ̀ láti kọ́ ìfarabalẹ̀ ibẹ̀ láti kọ́ ìfaragbólẹ̀ ọ̀tọ̀ ní ìfarabalẹ̀ ọ̀tọ̀ ní ìfaragbólẹ̀ láti kọ́ ibẹ̀ láti kọ́ ìta ìdákẹ́ ìwé òjáde mọ́ bẹ́ẹ̀ ni wọ́n dé àfa rẹ̀ pé mọ́ wọn wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ó dàtẹ́ o ní fẹ́ sọ ohun tó mọ̀ o sì ní fẹ́ sọ àsọjù wọ́n wá bí ẹ́ àbí orí tó fẹ́ sọ ó farabalẹ̀ irú eléyìí ni ẹ̀kọ́ ni ó jẹ́ fún ni eléyìí ni òsì máa fọ́pọ̀lọpọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́nu òbí ẹ̀kọ́ àwùjọ ni ẹ̀kọ́ àwùjọ òun ni o lè ka síra ẹ̀kú tó wà táfà rẹ̀ bá ń jẹun ní òkè àfà rẹ̀ kọ́kọ́ mẹ́ran ẹ̀kọ́ ni nígbà wo bá ti ń wo bá ti rí àwọn aṣáájú mọ́ ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ni wọn ló ṣe ṣe ló fi dẹni tó lẹ́kọ̀ọ́. nígbà táwọn kan sọ lórí bó báyìí náà ni àwọn àkànṣe ló ń yìí pé náà àṣọ̀bíyà ni kò dáa ká lọ síbi ìkómọ káwá dé àbíbi ìyàwó káwá rí i oúnjẹ tẹ́ ń fún àwọn stars àwọn àfáà ó ẹran yẹn pọ̀ ju tẹ́yìn fáwọn brothers lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ déédéé ló yẹ kó jẹ́ ṣẹ́ni bọ́dà tó bá lẹ́kọ̀ọ́ yóò la àfáàyàn tó sọ tó dáa àbí bẹ́ẹ̀ sì ni sọ́kọ́ lọ́dọ̀ tí wọ́n lọ́ mọ̀ kọ́ ẹ tó fún yàn lẹ́ràn bó ṣe fún ẹni ẹ táwọn bọ́dà bá wá tó bá fún wọn ní rẹ̀sì tó fún wọn ní gangan ètò afẹ́fẹ́ tó wá jẹ tó mọ́ lọ táwọn ti sọ yìí pé ká fáwọn tí wọ́n fọ wa ní mímọ̀ ẹ̀sìn ká pọ́n wọn lé. àwọn èèyàn tó máa pé wọ́n fún àwọn bọ́dà lẹ́nu kọ̀ọ̀kan àwọn àfáà náà lẹ́nu kọ̀ọ̀kan náà èyí táwọn fún bọ́dà lẹ́nu kan táwọn fún wa gba ẹran mẹ́ta mẹ́ta kò dá zulumu ni. irú ẹni ẹni òun ló lẹ́fẹ̀ẹ́ ìdá ló fi mí. fún ìṣọ́bà alálùkù wà kán pè ẹ̀kọ́ wá jẹ àfitọ̀ kán pè ẹ̀kọ́ wá jẹ ìyàwó sọ́dá pọ̀ náà fẹ́ fún ọ ìwọ kọ́ ló sọ fẹ́ jẹ́ fún ọ sọ́dá pọ̀ tó ṣe pin bó bá ṣe wù ú ni bó bá ṣe wù ú ni ó lè fún táyé lórí ẹran ó sì fún káyìndé lẹ́sẹ̀ ẹran tó wù ló lè ṣe ṣùgbọ́n kọ́ ló sọ pé náà ẹ̀ẹ́n ara káwọn ti sọ pé àyè àwọn onímọ̀ á mọ̀ fi àyè wọn lẹ̀ á mọ̀ fàyè wọn lẹ̀ ní àwùjọ àgbà ẹ̀kọ́ náà ní dáwọ́ fún ẹ̀kọ́ ní dáwọ́ sọ̀rọ̀ fún kò sẹ́kọ̀ọ́ mbẹ́ àbọ̀ kẹ́ẹ̀dì kan wà fún mi ìmọ̀ ló ń sọ à ń sọ̀rọ̀ ẹ̀kọ́ òun sọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ ni ẹ máa béèrè ẹ̀rí fún ẹ̀kọ́ ìyẹn máa ń dogun rẹ̀ ẹ̀kọ́ ìyẹn máa ń dogun rẹ̀ ìyẹn máa ń pọ̀ sí ara ẹni lára ni torí ìdí ẹ̀ láàfin pọ́ṣẹ àwọn sọ̀hábà anábì òsínláyé sallallahu alayhi wa sallam àmọ́ àná ò ní máa jìnnà sí àwọn àwọn àfa àwa tí wọ́n ń kó wa lẹ́kọ̀ọ́ tá a bá fi ń tótó pẹ̀lú wọn kò sí ìmọ̀ ẹ̀kọ́ kan tó pọ̀ wàá kọ́ sùúrù wàá kọ́ ìfaradà wàá kọ́ ìwòye wàá kọ́ ìròrí bẹ́ẹ̀ ni wàá kọ́ lára àwọn ní mímọ̀ wàá kọ́ nígbà olóyè ká sọ wàá kọ́ nígbà olóyè ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá jọ ní ìrìn àjò wàá kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pàdé níbi ìdókò kan wàá tún kẹ́kọ̀ọ́ àmọ́pọ̀lọpọ̀ wa àyè tó àǹfààní òun àgbàtà àbátó ráǹfààní yẹn mọ́lá tán wá ń àyè lọ wà bàbá jẹ travel láti bí lọ sí Ìlọrin àfàwọn afọlẹ̀ fún tó bá ṣe wàá nájú pé ó yẹ kó béèrè béèrè ṣe dé àwọn ọ̀rọ̀ tí kò wúlò ló ń bá fa àṣọ tẹ́tí dé lọ ni wọ́n á dọ̀ ah ọ̀rẹ́ ọ̀kẹ́ ìgbò sáàsì púpọ̀ tí wọ́n á ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ nílò ọdún báyìí ẹ̀yà ẹni yóò lẹ́kọ̀ọ́ rẹ̀. tókìlẹ̀ bàbá pàdé lé kéwù nílé ẹ̀kọ́ ní ààyè mímọ̀ bàbá pàdé lọ́dọ̀ àwọn apàdé wọn tó bá yẹ ká dé rídìí mú lára wọn àrìbì àrìbì yẹn ni mo ẹ pé nígbà míì tí àwọn ọ̀rọ̀ àlùwàkọ́ tó bá ṣẹlẹ̀ àwọn current issues tó bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ mọ bẹ́ẹ̀bẹ́ mọ bẹ́ẹ̀bẹ́ torí pé o ti ní psd ní nílé ọ̀pọ̀lọpọ̀ ní ẹ nígbà náà ah lóde jẹ̀síra lélẹ́yìn náà ah mo ní àwọn jẹ̀síra mo ní àwọn bbc bbc mo ní àwọn cnn yóò mọ wá dá sí tí ó mọ̀ àwọn ọmọ fífi ìwà kí ìwọ ọmọ fífi ìwà kí títù ara rẹ gan-an ò bà ok nígbà tí yàrá bá ń sọ yìí pé ìlú Saudi Arabia tó ní àwọn American base military base wọn tó wà níbẹ̀ àbí dandandandan kí ìgbà Saudi tó lé wọn kúrò níbẹ̀ rẹ̀ àwọn kan wọ̀ pé wúwà yẹn àbí ta ló ń sọ pé ìjọba Saudi kó lé kó lámẹ́kà kúrò níbẹ̀ decision tó dájú pé nígbà tó fẹ́ tèkè ní àwọn àfa ńláńláńláńláńláńláńláńlá wọ́n dùkú mo bá ti wà láyé tí sọ́dọ̀ tèmi wà láyé ìdágbọ̀n wọn àwọn àfa ńláńlá ńláńlá kìí ṣe decision gọ́ọ̀mẹ́ntì nìkan àwọn àfa àjókòó lé lórí wọn ni pé n tó rọrùn yẹn níbi sáwọ́dì mo sọ̀rọ̀ kò sí àfa àgbà ká níbi sáwọ́dì prayer practice lẹ́yìn àwọn ọmọ wẹ́wẹ́ẹ̀wẹ́ pẹ́sẹ̀fẹ́ ń dé ń tàn àìlẹ́pọ̀ sí ni ọmọ kéékèèké àfa tẹnu wọn tí tọrọ àwọn náà wọn bá àwọn àgbàlagbà nígbà orí kò sáfà nìkan sábà wà ṣé kàlùbá náà fi mọ wọn àwọn òsì táwọn di ìlú mi làwọn wà ìlú tí wọn di tí wọn àwọn ọmọ ẹni pé ah, àwọn ò fọwọ́ sí nǹkan àgbàlagbà ni wọn àmọ́ àlùbẹ́yìí àánú fèsì àtẹ̀rẹ̀ bí mo ara lé ló mọ sí ti ń bẹ nílé àbí bálejò bá wọlé tó máa ń nà wọ́n sí sàárì àfọ́jú ó lọ ara lé nínú àbí àlejò ní òun ni ah ẹ̀dá tuntun ni arọ arọ arọ ilé náà ni wọ́n bèrè sí bóòlù ṣe mọ̀ sọ àwọn àgbààgbà tó jẹ́ àwọn àfáà ní gbogbo báyìí èmi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ not take inhibition sòkè mi tí ì jẹ́ gankan tí wọ́n mọ̀ mí ní máàpù wo nàìjíríà gan máàpù Lagos ti gan wọn mọ̀ mí wọ́n máa ti sọ sí nàìjíríà tí wọ́n ti sọ áfíríkà tí wọ́n mọ̀ mí rárá ti máa ní àfikíjọba sáájú àríjà kó ẹgbẹ́ kìíní yẹn kò kò communicate ẹ́ tó communicate kò takora wọn àbẹ́ ó takora wọn kí ni ò jọra wọn ìjọra wọn. ẹ wọ́n ṣe rí ni ó dàbí gbà sí ọmọ ọmọ tọ́wọ́ máa ń bí màmá rẹ̀ dé báàrin máa mi ẹ̀dá tó ń ṣe sákìlì kò fẹ́ mọ̀ òkè tó máa ń wò sákìlì ṣé ó tún ṣe ọ̀dọ́ máa ń wò sákìlì pé orí rẹ̀ lè gbé sọ́rùn rẹ̀ lè wú ẹ̀bù àṣàkìlì kódà àṣàkìlì wa làkọ́bí sọ́rùn rẹ̀ lè gbé. ọ̀rọ̀ ìjọba kìí ṣe ọ̀rọ̀ yàrá kìí ṣe ọ̀rọ̀ yàrá o ṣókèlè ẹ mọ ní tó ń pè ní hamasa just over zealousness yàrá kí ni iná òògùn táwọn tó ń wò tó fi ní kámẹ́ríkà náà ṣọ ládùúgbò tí ń sì ní OPC ní OPC ní sọrí OPC ní sọrí ládùúgbò yìí OPC. nítorí òjò ọ̀pọ̀lọpọ̀ ni àmọ́tà lásán lásán lásán ó mọ̀ sọ̀rọ̀ gọọmenti wọ yàrá wà yàrá ó mọ̀ sọ̀rọ̀ yàrá èkì ẹ̀rọ ní àti gbẹgbẹ wà nàìjíríà dandan nàìjíríà ewu ló sọ kódà bó bọ́tà sọ̀rọ̀ gan ní nàìjíríà owó nàìjíríà gbó ìjọba èkó gan náà gbọ́ chairman mẹ́rin scg àti àdúgbò yìí kan náà gbọ́ ó sọ̀rọ̀ lọ́gbà rẹ̀ tẹ́lá lọ́jọ́ ẹ̀ gbọ́ wọ́n gbọ́ ẹ máa ra àwọn àfa mi náà láwùjọ alẹ́ ìbára wọn amúra kankan kankan àgbàlagbà sí ni ẹgbọn tó máa bú àwọn èèyàn tó máa ń ṣàlàyé ọ̀rọ̀ gbogbo fáwọn èèyàn jù lórí yẹn ilé palẹ́sẹ̀ mọ́ṣáláṣí palẹ́sẹ̀ lórí wọ́n ti tipa wọ́n ti tipa o gbogbo àwọn ìjọba sáwọ́dí sáwọ́dí yìí náà ni sáwọ́dí yìí náà ni gbogbo àwọn ìjọba sáwọ́dí wọ́n ti kẹ́kẹ́ o ọ̀pọ̀ àwọn afá àríwọ̀n fún dídẹ́ ìbáfà nìwọ̀n náà àbójútì pásọ̀ ẹ́ ẹ̀ẹ́sàn òwe lára ni ẹ̀ẹ́sàn máa parọ́ nàìjíríà lásán ni ẹ̀ ń lọ mọ́kà ẹ̀ ń lọ mọ̀dínà ẹ̀ ń lọ tọ́kì ẹ̀ ń lọ kọ́tọ́ọ̀rù ẹ ti kọjá dúpẹ́ ẹgẹ́ díjà àbí ìwé fẹ́ kan yunifásitì ni lọ́jọ́ ìwọ̀n ní lebanon lọ́jọ́ ìwọ̀n palestine kó wo kó lọ́jọ́ ìwọ̀n kó lọ bá wọn gbà irọ́ ni ẹ̀ka ẹ̀sán ló ń pariwo bíi lásán ni èdè jimoh ni wọ́n ti sọ pé fún bàtà every friday wọ́n pariwo lọ sí ibẹ̀ tó bá kẹ́ lára ó lọ bẹ́ẹ̀. ìtàn náà bẹ níbo bẹ́ẹ̀ náà jáwó jáwó mi kó mọ̀ ṣe mi jáwó jáwó jáwó jáwó mi ẹni ò lálàá ó wà níbo ń bẹ̀rù níbo ń bẹ̀rù níbo ń bẹ̀rù nípa àárẹ̀ èkó ò lè kó lọ lọ́dọ̀ lọ gbé wò. yes that is reality látara security èkó yìí ó ju tìwó lọ security ní Lagos state ó ju tìwó lọ ó wà níwò ń bẹ̀wò wà ń kàn dẹ́mu security padà rẹ́bíà ó rí pé o kọjá là wíwà yìí nínú wọn ti pọ̀ káàkiri ìgbẹ́ àmọ́ tí wọ́n ní ìpínlẹ̀ ìjọ ní lójú ẹlẹ́gbẹ́ ni wọ́n àlọ́sùn wọn nílé mùsùlùmọ́ọ̀n ẹni wọn àwọn ìpìlẹ̀ jẹ́ àwọn tí ò jẹ́ kí àwọn ìjọba alẹ́ lárúbáwá kí wọ́n rí ìfọkànbalẹ̀ tó fẹ́ gbélé sádọ̀ aráàlú fún ọjọ́ tó ń ṣe nìyẹn àmọ́ àkọsílẹ̀ lọ síbi ṣètò àwọn nìyẹn tí wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì a ìkan náà sọ̀hábà bó ṣe ní àmọ́nà tó bó ṣe lámọ́nà tó ó ní ànábì láti gbé ètò ìjọba gbélé lọ́wọ́ ànábì lẹ́tẹ̀sán àti nínú ọ̀rọ̀ wọ́n béèrè fún ó ní àmọ́nà débi wípé tí bá ń kú lọ owó kò fi lé e lọ́wọ́ kò bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tọ́jú kò ní débẹ̀. síbẹ̀ tí aláìsí ni kó mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ a máa ń pariwo yìí tí kàmí ìbá ìgbẹ́ káńsílọ̀ wọ́n máa ń kówó jẹ ní o wọ́n máa ń kówó jẹ ní wọ́n kàn pariwo lásán ẹ̀yìn bọ́ bẹ́ẹ̀ àwọn òwe nìkan ọ̀rẹ́ lọ torí bọ̀ torí ọ̀wọ́ náà torí bọ̀ torí ẹ̀ yà farabalẹ̀ tí àwọn sọ̀hábà rí wọn máa bẹ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam láti nàjú lọ́dọ̀ ẹ̀ wọ́n mọ̀ pé ìnájú lọ́dọ̀ ẹ̀ ńkọ́ àwọn olùkọ́ kí ni ẹ̀kọ́ so alhamdulillah bọ́lá ti tàwọn afáà súnmọ̀ kẹwàá ilẹ̀ Yorùbá bàbá láǹfà láti mọ ẹnẹjú pẹ̀lú wọn oore ni kódà bàbá ń gbélé pẹ̀lú wọn náà nìyí lára àǹfààní nìyí níjọ wọn bá tó kúrò àbọ́lọ̀ mú wọn lọ láti mọ iyì wọn àbí táwa tó kúrò ẹ́ táà gbé pẹ̀lú ọmọ láti fọ ìgbà ah, àsopọ̀ lánàá kí ní àbí bóòlù tó ká máa lo àǹfààní òun ó pàtàkì láti máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn onímọ̀. ònìkútù jẹ́ àlìsẹ́ńdà nàbí sallallahu alayhi wa sallam olóhùn jókòó lọ́nà nàbí sallallahu alayhi wa sallam àkàbà àbọ̀bákiri àṣẹ̀dá tó fáfẹ́ sọ̀rọ̀ kò pẹ́ kó sì nà àbákiri wá yọ òwò àṣẹjù bá ń jókòó sí mi omi tí àgbẹ̀dá rẹ̀ dáa kan àbíkà lọ́la àtọ́lá mẹ́ ọ̀bákẹ́lì wálé wọ́n mú etí bèbè aṣọ rẹ̀ ó mú dání. àtà àbdá àwọn oko bá ti yé ilé gbọ̀wá mi àwọn oko bá tẹ̀ yìí ohun ẹ pé nígbà tó tẹ bá mú etí bèbè aṣọ ẹ ní ẹsẹ̀ fẹ́ kí n díẹ̀ kó bò yóò sí ilẹ̀ ó ti wá mú dání nù wọ́n ní irunkun rẹ̀ ẹ̀sẹ̀ mi irunkun ní ẹ̀ wọ́n ló ṣí ó ṣí fàkọ́ọ̀lẹ̀ nàbíyí sallallahu alayhi wa sallam anábì wa sọ̀rọ̀ ìpè amasọ́rọ̀ ìdókò fàkọ́dọ̀ ọ̀nọ́rọ̀ wọn ni ẹ̀rí ọ̀rẹ́ yìí fàkọ́dọ̀ ọ̀nọ́rọ̀ òun àtẹnìkan ní fanfa torí pé nígbà náà alákùsù bí kàṣe ọmọ ìgbà kàtọ́ ọ̀rọ̀ bí yọ̀ tààlà wọn ní fanfa à ń bọ̀ lórí eléyìí àwọn míì náà ọdún mọ̀ wọ́n ní aṣọ rẹ̀ etí bèbè aṣọ rẹ̀ tó fà sókè òun kò mọ̀ pé erunkun kọ́ òṣìṣì wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ erunkun lára kí ni àwòrán mi tó dé pé kò mọ́ mọ́ sí i àmọ́rọ̀ yẹn nìyí kò jókòó dáadáa sọ̀rọ̀ erunkun kò sí lára àwòrán so ó mọ̀ mọ́ kò mọ́ mọ́ olóró tún gbọ́kàn sí láàrin sókè ìyẹn lọ̀rọ̀ tó lékè látara àwọn àwọn ìgbà wa mi náà ìyẹn ni táwọn afẹ́ lò gangan níbi lọ́sí mádìsì yìí wá ẹ̀rí pé ọ̀rọ̀ nípa ìwòho ní náà sọ ṣé inú kún bẹ lára ìwòho àbí kò sí ń bẹ wọn ni kò sí ń bẹ àmọ́ ìtàn alifásbò ìtàn èyí ń bẹ ń bẹ pẹ̀lú àwọn ẹ̀gbọ́n wa mi ìta àtàrà máa wa náà ah, Abubakar àti Imam wọ́n ní ìfànfà wọ́n ní ìfànfà gbogbo Abubakar láti bẹ Umar láti bẹ ẹ̀fọ́n yẹn jẹ náà wípé kò sí bó ṣe yẹ kíyàn nígbà tó kí máa yàn kó dáa tó ìdánpẹ̀ ní bàṣàríyà ìjọba ènìyàn kò lè tanra kò lè kò tí ẹ lè kúrò lára tó ti yé ọ̀nà inú ọdọ́pọ̀ ń gbọ́n ènìyàn èyí tó ń sọ yẹn gẹ́gẹ́ ìjọba ènìyàn ló pín ẹṣọ́ sọ ìjọba ènìyàn sì yẹn ni ní òfìsí máa sún ẹni tí ò lè ṣe sọ ẹni tí ò lè ṣiṣẹ́ ẹni tí ò lè ṣiwò ẹni tí ò lè ṣàṣìṣe kò sí nínú umma anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi kan lọ́wọ́ bá fún ní kíni alìsma onìkan ló wà máa sóró ibi tọ́lọ́wọ́ fi náà wà máa sóró anabi ò lè ṣàṣìṣe níbi tọ́lọ́wọ́ fi náà àdìsí yẹn ní síkà náà lè mú jẹ́ dúdú dáńtì láà àmọ́ àwọn sàhábà alùpùpù ló tètè wọn torí pé ìjọ ọmọ ènìyàn àmọ́ òdo rọ torí ẹ̀ náà afáàlágbájá ń jà sí lọ́gbẹ́dá ń jà téèwé kó náà tó aṣọ àánú nígbà táwọn afáàwọn atọ́ tó máa ń bára wọn jà nínú kíláwá làwọn àṣẹ ókè nígbà wọn tó máa ń já sáà yín wọn gbọ́dọ̀ jà ní. ṣèlú agbọ́dọ̀ understand àwọn kan èèyàn já àfáà òtún wọn ní pé kèké bá èèyàn rí àáfà máa jà pẹ̀lú ìyàwó ẹ̀ àáfà máa jà pẹ̀lú ara alẹ́ rẹ̀ àáfà máa jà pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni a máa wáyé níjọba ènìyàn conflict of interest a máa ṣẹlẹ̀ ìdí mo fẹ́ kọ́ni ìwọ fẹ́ ìdí ìwọ fẹ́ pẹ́lẹ̀ mi fẹ́ èyí ń bíjà náà nù àmọ́ ohun ó bá bí ìjà ó gbọ́dọ̀ jẹ́ kí ni lórí òdodo lórí òdodo náà bí wọn náà ìsáàsùn yẹn tí mo láì fún wọn ní kí wọ́n máa ń bínú ìwé bínú ìwé bínú kò sẹ́ni kì í ṣe dọ́kùnrin jọmọ ènìyàn nìyẹn àì yọ kúrò lára ọmọnìyàn bó ṣe wulẹ̀ kó nímọ̀ tó bó ṣe wulẹ̀ kó páyọ̀ ọlọ́run kó bẹ̀rẹ̀ ọlọ́run bá tó tàbá ń dá gbígbà mi. olóró ní owó kọ dáadáa o ọ̀nà àfáàlà pè ní ah, ṣé mo ni wọ́n kéwòn ni àfọ̀ gbọ́dọ̀ complain wọ́n dorí gbóná lù ú gbà omi tútù ìṣàgbà omi ìdẹ́ àgbà ń fi hàn nínú ara láì ṣe tẹ̀lé ìdí àti ẹ̀gbẹ́ ìdí ọmọ sọ̀rọ̀ wọn dé báwọn. àwọn náà sì ní irọ́ ni tó bá ń bọ́ sí kọ̀rọ̀ yóò ṣe kọ́lọ̀ rẹ̀ mú. ọlọ́run dé yẹn bẹ́ẹ̀ ìyìn tá bàkàrà sí wọ́n fi ní iṣu kò sẹ́ni tó lè ní iṣu mọ́ bẹ́ẹ̀ ni tó lè ní iṣu mọ́. Hmm. ìtàn tó gùn ni àbá kẹ́kọ̀ọ́ náà bá náà sọ̀rọ̀ sí dàpọ̀ mọ̀nà rẹ̀ mò ń tẹ́ kò gbà mò ń tẹ́ nígbà míì ẹni tó ju lọ a máa bẹ tó jù lọ mo rò yà mo ní gbàgbẹ́ mo ti gbà pátápátá ṣòbẹ́ dójú ẹ bá lọ bá ń bẹ̀ ẹ́ tán rò ẹ́ bọ́ọ̀tù jẹ́ pé bíbẹ̀ tán bẹ̀ ẹ́ ń gbà wọ́n kọjá là èdè orí bẹ́ẹ̀ ti kéde àìlẹ́kọ̀ọ́ máa lọ ní àbí bá àbá rẹ bá ń bẹ̀ ọ́ tó bá ló gbà ẹ dákun sí yẹn lẹ́kùn lẹ́ni tó di lọ bá bẹ ni nínú ẹ̀kọ́ òun ni kéèyàn juwọ́ lẹ̀ nínú ẹ̀kọ́ òun ká juwọ́ lẹ̀ ẹni tí ò tó ni tó bá ń bẹ ni ó tá a ká ju nílẹ̀ ká juwọ́ lẹ̀ lórí ẹ̀ àmọ́ bàbá juwọ́ lẹ̀ á rí gbogbo sí. torí ẹ máa ní kò ọmọ ẹ̀ wá wá ọmọ ẹ̀ wá ń bẹ̀ mí bàbá rẹ̀ dán tó tó sí mi gan kò wá inú ṣe pé a mọ̀ pé inú yẹn sì ń dùn nínú àbí ọmọ ló jẹ bàbá ló wá bẹ̀rẹ̀ bàbá yẹn fún wa wá bẹ̀rẹ̀ ó kì í kó wá bẹ̀rẹ̀ bàbá rẹ̀ ó ẹ̀ ń bàbá tó ní à máa bẹ́ẹ̀ lọ́kọ́ náà dá dídì umaru ní à kó tó sọ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn wọ́n lọ́kọ́ tá ìdí gbogbo wa tó túmọ̀ sí umaru náà ṣe ètò rọ̀ wípé àbá tó ti di sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́hùn ká àbọ̀ mi ò lọ́lá jùlọ àbá kiri ọ̀hún ẹ máa wá gbọ́ ohun àbá tó ta ẹ̀sọ́ àsọ̀tà àbá tó òun làwọn ṣí àwọn iṣẹ́ pè lé wọn iṣẹ́ bí lé wọn láàbù bá kiri lẹ́nu wọn lọ́rùn wọ́n ṣépè fún wọn nígbà tó fẹ́ tó fẹ́ báyàwó ẹ̀ lò pọ̀ tí ó fi bí Aisha wọn ní ṣètọ́ ni kò ní dáa fún wọn. láàánú tó mọ́ alàrọ́fíìdọ́ alàrjáàs alàjáàs àwọn èèyàn lẹ́wà ní ẹ̀sìn ẹ̀ka ẹ̀ náà ẹ̀jẹ̀ wọn pé pé wọ́n pè wọ́n ní. láàánú tó lọ́ alàrọ́fíìdọ́. wàyí sẹ́lọ̀ amẹ́ríkà gbogbo ọbẹ̀ ìtọ́lọ̀ bá zùn lánàá fún un kọ́ fọ́ọ̀gì mọ́ra mọ́ ọ̀rá mi ò wúlò iṣẹ́ lè sún wọn iṣẹ́ lè pa àwọn mùsùlùmí ọ̀rá mi pa àwọn alùsùn náà iṣẹ́ lè nìyí òun ò má wọn sáré bú o kò má wọn sáré bú àbí bẹ́ẹ̀ gbọ́ rí kódà lórí àwọn tó ń pariwo náà pé bá dáadáa dáadáa wọn ti pa iṣẹ́ lè bá wọn bá wọn kì í sọ́kàn àwọn náà máa ń bá àwọn tàdé òun làwọn àwọn ṣíà wọn máa tó sí ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ti láwà tẹ́ẹ̀ ń gbà rẹ mọ́ndé tẹ́ẹ̀ ń wá ìsúmọ́ lọ́run òun náà ti máa ń wá ìsúmọ́ lọ́run òde tó máa ń ṣépè láwọn tàdé lára wọn làbọ́ bá tó sì bíkì lára wọn Aisha lára wọn Umar lára wọn ìsúmọ́ bùn Afan ọ̀rí ọlọ́run kára àwọn tàdé ànábì ابن تيمية رحمه الله تعالى من من حاج السنة النبوية ọmọ wa torí kò lẹ́yìn ẹ̀kọ́ yẹ́lò ní ẹ̀mẹ́ torí lára tí ìtàn nínú àwọn aṣíwájú nínú ìjọ ìjọ bídíà ẹ bá ti mọ ìjọba ń pè ní táwọn ọmọ wọn dá fámìlì bídíà lẹ lórí ìṣojúkú yẹn àfa àwọn àgbà àwọn kan pé wọ́n ṣe lẹ́kṣọ̀ wá ń sọ̀rọ̀ nípa yìí pé àwa mùsùlùmí láyé pé àmì tá a sì lè ṣe fáàrí mọ́ tó ju sí àná tó ju ráàmì lọ. afá tí ó bá ń gbọ́ mi àpàdà síbi ti dé báyìí wàláhì àpàdà síbi ó ti dé báyìí ṣé bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìlẹ́lẹ́ yìí ṣé bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìkùnwánu yìí ṣé bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹlẹ́lẹ́ yìí. Ah, wọ́n sì ń wọlé ẹlẹ́yìn ṣẹlọ́lá tó tẹ̀gbìr Allahu Akbar tẹ̀gbìr síbẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìdílé yìí kí mùsùlùmí lanu padà la hawla wala quwwata illa billah jama mùsùlùmí àpàdà sí ibú ó ti dé bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ wa ń bẹ̀ ni mùsùlùmí wa lanu padà kó máa sọ wípé àwa mùsùlùmí láyé kò sí ìlú kan tá a lè fi ṣe fáàrí tó jùlá nìlọ àwa wẹ̀yìn ta ló ń sọ bẹ́ẹ̀ nígbà tá a tún wá wo ó wá di ẹni tó dàgbà ẹni tó tún dàgbà dáwà tẹ́lẹ̀ gbé dání dáwà tẹ́ ń gbé dání dáwà wọn àná tẹ́ ń gbé dání ẹ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sígbà tẹ́ gbé wọn tẹ́ gbé wọn lẹ́yìn Yorùbá lára àwọn kùdìẹ̀kùdìẹ tí ń bẹ lára àwọn mss nígbà yẹn kùdìẹ̀kùdìẹ tí ń bẹ lára wọn òun lè sọ pé ah ilé yorùbá súnà mu kò bá dànù àwọn sálàfù mu kò bá súnà mu kò bá dànù àwọn sálàfù mu sálàfù wo lẹ́yìn wá rí tó wá ń sọ wípé ìran yẹn máa ń ṣe fáàrí sálàfù gbogbo tẹ́ ń kàn dẹ́mu mẹ́rin sí lánàá ẹ̀ náà ẹ ti ṣe more than hundred percent ẹ̀ lẹ́sìn kó sí. torí pé fẹ́ ṣe òṣèlú kíyàn ní Iran bí ìbàdí ẹ̀ débẹ̀ ni zẹkìtẹ́kì tó ń ní Haúsá àǹfààní fún Nàìjíríà bí ìbàdí kó máa dá wàhálà lẹ̀ kó máa dá tùtù tí wò dídà fún àwọn ní Iran kọ́. ẹ̀mọ́ ló mọ̀ sọ bẹ́ẹ̀ ṣe rí asanbanna tó dá ìjọ alquranul muslimun kalẹ̀ tipẹ́tipẹ́ lótúbẹ́ ti tán pè ní dáwàtú àtẹkírìb dáwàtú tẹkírìb ti tán pè bẹ́ẹ̀ ni pé alùsùnà àti ṣíà kápápọ̀ kábẹ́yọ̀ kan ìmọ̀ pè bẹ́ẹ̀ nìyẹn asanbanna òun náà àwọn kan náà ṣe bí fọ́tí ẹ̀ náà o àmọ́ òun náà wà náà tó pèpè sí kálẹ̀ ṣọ̀kan kálẹ̀ ṣọ̀kan kálẹ̀ ṣọ̀kan jẹ̀mọ́ orí ẹ̀ náà ló kúlé lórí àwọn tó jẹ lẹ́yìn ẹ̀ náà orí ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá wá wo náà nìyí kò wá sí kan tó wá san mara nínú gbogbo wọn èyí tẹ́ ẹ̀ bá rí nínú wọn kó di síà lójijì ẹ kàn rí pé ìdajì súnlé ìdajì síà orí ẹ̀ náà ni Yusuf al òun ló kú láìpẹ́ yìí gbogbo alámọ pọfẹsọ yusuf alikọdọri lára àwọn àgbàfà nínú alikọ́ni lè mùsùlùmí kódà lára àwọn tó gbìyànjú jù lórí ọ̀rọ̀ tẹ̀kìrìbù ni ó ní njẹ́ ò lé ní thirty years lòun fi ń bọ́ọ̀bù nínú bí alùsùnà àti ṣíà ó ṣe papọ̀ fàjẹyọ̀ kan fídíò ẹ̀ wà àtàyìn tàbí wẹ̀ ń fẹ́ nára rẹ̀ sọ̀rọ̀ bó ṣe lọ conference níbí ló lọ conference lọ́hùn òun ò lè sọ conference tó ń attend ní rana àmọ́ àwọn ti pé òkè bàbá mẹ́sọ̀ kan ò ní pé alùsùn náà ní wá sí rana kọ́ máa wá píríṣì súnà àbí àbí lumi náà tó jẹ́ lu ṣíà alùsùn náà ní lọ́bẹ̀ kó lọ píríṣì kó lọ mọ píríṣì ẹ̀ ẹ̀ ẹ̀ súnà níbẹ̀ bẹ́ẹ̀ náà ni ṣíà náà ń fọ́n òun náà gbọ́dọ̀ lọ sí ìlú alùsùnà kó mọ píríṣì kéde ṣíà ó láwọn ọmọ pé wọ́n ń ta wọn ni ó ní wọ́n ta wọn kódà ó fẹ́ẹ́ lè kà fara o lórí gbogbo ní táwọn ọdọ bẹ wọn ti jùlọ ní wọn jùlẹ nínú kíni wọn ní kùránì kùránì nẹm afádàkùn bá mú kùránì bá mú kùránì. ẹ̀rí alukurani kẹrin nílẹ̀ lọ́dọ̀ àwọn ṣíà kurani wọn ní kò pé wọn ní kò pé tọ èrò míì tó tún wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní wọn ní wọn tún wá nítumọ̀ burúkú ìtumọ̀ ọ̀rọ̀ wọn tún ní fún wọn gbogbo mùsùlùmí láyé kurani bẹ́ẹ̀ bá lọ gbogbo mùsùlùmí lélẹ̀ àmọ́ lọ́dọ̀ àwọn ṣíà wọn lélẹ̀ nǹkan wọn ní kì ṣe kurani tó pé ọ̀tún àmì kọ̀dọ̀ ló ń sọ ọ́. ó ní bákan náà nínú àdìsọ́kàn wọn àdìsọ́kàn wọn ó ní pé ta'ala ọlọ́dúnṣìnà Muhammad sallallahu alayhi wa sallam suratu ó gbọ́ bó ṣe yorùbá ló bá lè kà lọ kà bó ṣe èbó lọ kà lọ ọ̀rọ̀ yìí pé ìyàwó aisha rẹ̀dúyà lọ́wọ́ àti aláná kì í ṣe ó zìnà ọlọ́run sọ ń bẹ̀rù ọlọ́run fọ ọmọ ni o àdáparọ́ tí àwọn mùnàfíkì tọ́pa nígbà àwọn sílẹ̀ àfihàn wọ́n sì gbà pé tẹ̀lé rẹ̀ wọ́n gbà bẹ́ẹ̀ lára àdìsọ́kù wọn lópo islam lára òpó ìgbàgbọ́ lọ́dọ̀ àwọn sílẹ̀ àdì òdì ẹlẹ́ẹ̀kẹta kọ̀dọ̀dọ́rí ní àwọn ẹni wọ̀nyí wọ́n kà fara wọn sàábé wọ́n máa ṣépè láwọn sàábé rọ́ṣí àgbà pé kò sí mùsùlùmí kankan nígbà náà bèèrè kú gbogbo àwọn sàábé náà ti dí kékeré àfàwọn ọdún mẹ́rin kan ló kù fún ọdún kékeré gbogbo ọlọ́dún kékeré àwọn ọdún mẹ́rin kan ní òde ọlọ́dún kékeré nígbà tó àwọn míì sọ nínú wọn pé ó lè jẹ́ mùsùlùmí àfìgbà tó bá tó bọ́pá bọ́sẹ̀ tó jìnnà sí tó mọ̀ rí níbi àwọn òòṣà mẹ́rin òòṣà mélòó mẹ́rin òòṣà alákọ̀ọ́kọ́ àwọn bá pèsè lè umar bin khattab usman bin affan abu darda àti aisha rọdí ọba àti àlàyé àti tó bá tó gbọ́pá bọ́sẹ̀ kúrò ọ̀dọ́ yìí wá ka gbogbo àwọn ìgbàgbọ́ burúkú yẹn nìyí ọ̀dọ́ ni rárá àbúrú ni wọ́n èyí tó wá fi parí ẹ̀mí ni pé àwọn alùsùn náà tán bá wọn ṣe dáwà ìṣọ̀kan àbí àwọn ò kí ń fi pépè nílùú wọn àmọ́ àwọn sì máa ń lọ pépè nílùú àwọn alùsùnà tọ́pọ̀lọpọ̀ ọmọ alùsùnà ti ń di sí àtàn. ó ní olórí ìjọ tí ń bẹ lẹ́kọ̀ọ́ yìí fi ń sọ wọ́n á sọ pé ẹ àwọn fáàrí wa nìyẹn sáwọn fáàrí rẹ subhanallah àwọn fáàrí rẹ làwọn bá ní kúránì òpè àwọn fáàrí wa wọn ní kúránì òpè àwọn fáàrí rẹ wọ́n ní Aisha ó sì náà ni wọ́n ṣe bí ilé every day wọ́n ṣe bí ilé Aisha àǹfààrù rẹ̀ wọ́n ṣe bí lábùbá tó sì lé àǹfààrù rẹ̀ gbọ́n wọn sáadé ni wọ́n ṣe bí ilé náà ṣe pé fún àǹfààrí rẹ̀ nìyí irun tí wọ́n bí ibi tí wọ́n kò dọ́ra wọn àǹfààrí náà sọ̀rọ̀ wọn láwọn àǹfààrí wa ni bó tiẹ̀ jásí pé ẹ a ní nǹkan a ní ìyàtọ̀ láàrin ara wa eléyìí ni ti lé nìyún ti lé nìyún ẹ wọ̀rọ̀ láìsí ọ̀rọ̀ PDP láìsí ọ̀rọ̀ APC láwọlọ́wọ́ làwọn kò wá sọ ìlànà ìmọ̀ oní lóòótọ́ oní ẹ ẹ akúláyìláyìlá àwọn náà kúláyìláyìlá apẹ̀sẹ̀dá náà mọ̀ wọ́n dàbí àwọn náà kúláyìláyìlá àwọn náà kúláyìláyìlá ok àwọn wa pẹ̀lẹ́ kẹta wo pẹ̀lẹ́ kẹta ẹ̀jọ̀ra yín ọ̀dọ̀ àwọn síyà وأشهد أن عليا ولي الله ووي ووي àwọn àtàgbé àlù wà ní ìní àmóhunkọ làkọ́kọ́ òun sì kọ́ tó lọ́lá jù nínú àwọn àwòlìyà Abubakar lọ́lá jùlọ Umar lọ́lá jùlọ Usman lọ́lá jùlọ lẹ́yìn àwọn sàhábà ẹnu kò lórí pé bá ṣe tó yìí bó ti rí nìyẹn ẹnu kò àwọn tó sọ̀rọ̀ ó jẹ ẹ ẹ pé àwọn náà máa ń kírun wákàtí mẹ́rà ni ó dẹ̀ pé mẹ́tọ̀ táwọn àbí kírun tí wọ́n yàtọ̀ ókè ṣé ti ti wọn ló bàtà náà bì mú dàbí ti ti olóṣèlú subhanallah ẹ wo wọ́n ní fi ẹ̀sìn àwọn èèyàn wọ́n ní fẹ̀sìn àwọn èèyàn ṣòfò torí pé ẹ ṣàfẹ́ kí alẹ́ fún àwọn mùsùlùmí the muslim brotherhood ẹ̀fẹ́ kó jẹ́ olórí gbogbo mùsùlùmí láyé nítorí wà ní kẹ́ ẹ máa fọwọ́ yẹpẹrẹ mú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn abẹ́rẹ́ nǹkan máa mọ̀ dábàá àwọn tó sì gbé dání yìí wọn bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ o wọn bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ o ṣòkòtò ò lọ sókè ni òkò lọ sókè máa ń sì ní o gbogbo tí wọn òṣèlú tó kárábọ̀ nísìnyí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ jẹ̀mọ́ reality kan la gbọ́dọ̀ mọ̀ ní pé ṣẹ́rí tí wọ́n bá fẹ́ kí ìsinmi ìfọ̀kànbalẹ̀ kó wà nílùú Palestine Hamas títí àlẹ́sùnwánì lè mùsùlùmí àti Hezbollah ṣetán tó ń pèrè ní Hezbollah títí àwọn ṣíyà méjèèjì wọn gbọ́dọ̀ dùzọ́ fún wọn wọn gbọ́dọ̀ dùsáàmù wọn wọn gbọ́dọ̀ lé wọn kúrò òun ni fọkànbalẹ̀ ètò wa Palestine tó ráwọn méjèèjì wọn máa ń lọ sí ìrò fana àwọn kan ni wọ́n ń darí ìlú torí ọ̀rọ̀ ìdílé lẹ́wọ́ bẹ̀rẹ̀ sí ẹ́ ẹ wá yẹ̀yẹ́ gbogbo gbogbo Islam ni wọ́n yẹ̀yẹ́ láti lè gbọ́lá fún ìlú Iran ọmọ yín mélòó ló wà ní Iran ọmọ yín mélòó wà ní Iran ìwọ gangan tó ń sọ̀rọ̀ gẹ́gbó Iran gangan ṣé o mọ̀nà Iran ẹ́ láti lẹ́sìn ìgbọ́ ẹlẹ́sìn ní Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ yẹlẹ́sìn wọn lọ ájì mi wọn lọ àjàdù tẹ ń lọ àbáwọn tó ń palẹ̀ mọ́lẹ̀ wọ́n palẹ̀ mọ́lẹ̀ dè ní. bẹ́ẹ̀ bá àjì bá jẹ́ bí oko ni ẹ lọ ẹ lọ ìjọba sábà nígbà ló ń ṣe gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ ẹ̀ ń gbógun tí wọn. torí ẹ̀ Abubakar Sidiq kò sẹ́ni tó ní ọlá tó tó páyọ̀ ọlọ́run ọba tó kò sí aṣíwájú nínú umma yìí tó jẹ́ Abubakar Sidiq lọ lẹ́yìn anábìwá Muhammad alayhi wa sallam so kókó níta fẹ́ mú wa nínú hadith yìí náà ni wípé erunkun kò sí lára kíni kò sí lára àwòrán. وروى قال وروى عن أبي موسى أن النبي صلى الله عليه وسلم كان قاعدا في مكان فيه ماء فانكشف عن ركبتيه أو ركبته فلما دخل عثمان غطاها. أني إبراهيم sanabi sanadọ́ àti anabi ìjókòó ọmọ ẹlẹ́yìn ìjókòó láàyè kan tó mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi rẹ̀ ti wọ́n ní kásàfà ánìwò kú bá ti ìṣòro kú bá péjì erékùn rẹ̀ méjèèjì ó ó hàn erékùn rẹ̀ hàn ṣùgbọ́n mi ní òkú bá ti di tó méjèèjì náà ni orí méjèèjì hàn àwọn afáàtì wọn gbà pé àrùn kù bá irun tún ìwòwò ni àwọn á ní anadu mọ̀ kó ṣí ṣókèlè accidentally ló ti ṣí ẹ bọ́n ṣe sọ nípa títí Abubakar Sidiq lẹ́ẹ̀kan tá a mú wọn àmọ́ àwọn tí wọ́n ní tí wọ́n ní anábìmọ̀ sallallahu alaihi wasallam tí wọ́n ní erékún kì í ṣe ara áwòrán àwọn ò ní ara fanabi mọ́ so àmọ́ nínú hadith yìí àárín nǹkan tá a fi mọ̀ pé ànábì mọ̀ àbí ó mọ̀ àmọ́ tó clear ni pé aṣọ erunkun ànábì sallallahu alaihi wasallam ní fún ẹ̀ sí nígbà Usman wa wọlé rọ̀fọ́há ànábì wa bò bí kò tánàbí bò yẹn àwọn àfáà tí wọ́n ní erunkun ìhòòhò ni wọ́n lẹ́rìí lè tó bá dájú pé kì í ṣe ìhòòhò ànábì ò ní wulẹ̀ bò fún Usman nígbà gbọ́ wá bí anábì sallallahu alayhi wa sallam ní a tí òun ní po òun ní tijú ẹni tọ́nà tijú ni so ọ̀rọ̀ tó lékè òun náà ni wípé erunkun erunkun ni o kì í ṣe ìtàn o erunkun kì í ṣe ìhòhò àmọ́ ẹ mọ̀ àmọ́ tijú ara ẹni ju ara ẹni lọ àmọ́ tijú ara ẹni ju ara ẹni lọ ká fún wa lápẹẹrẹ ṣé mo pé bíyàn bá wọ ṣòkòtò tó gbé lórí ìdodo tó gbé orúkún tó délẹ̀ òkè ń bí tó sílẹ̀ tẹ́gbẹ́ kìí ṣe ìhòhò àbí kìí ṣe ìhòhò gbé booklet wa ni ìgbà kìí ṣe ìhòhò ok ẹni tí ẹ̀gbọ́n rẹ̀ ẹjọ́ ń gbé inú fúláàtì kan náà wọ́n á tọ́lẹ̀ ẹ̀kùn gbà ó fẹ́ wọlé ó ń bọ̀ láti iṣẹ́ àbó ń bọ̀ láti ìgbà ó fẹ́ bá kí ẹ o lè má gbọ́dọ̀ àti lọ́gbọ̀ àti pé adé torí pé family mi ní àwọn afẹ́fẹ́ ẹgbẹ́ nìkan ń béèrè rẹ̀ bàrá kan ń béèrè yìí àtàrí náà kò dá yẹn síbẹ̀ pé ìmọ̀ bóyá mọ̀ṣá mọ̀ṣá ń béèrè wà lẹ́nu ọ̀nà kí lè nìkan bẹ́ẹ̀ mú ìwọ lọ ìwọ ọṣọ yẹn tó fẹ́ wọ singlet tó fẹ́ wọṣọ ni kò túmọ̀ sí pé òhò ló fẹ́ bò òhò kọ́ tó ti yé sì ó fẹ́ ti jú ẹni yẹn ni kò sì ní dá lóòótọ́ ó wá yọ fún bọ́tà alẹ́ ń bèrè yẹ́ alẹ́ ń bèrè ṣèṣù nígbà tó bá wojú rẹ̀ tán yóò wo okùn rẹ̀ ìtìjú nìyí àmọ́ bí yàrá bá ṣekùn lẹ̀ sábúrú àmẹ́ yìí kò sí ṣojú pọ̀nà yẹn òun ni àwọn apá kan náà àwọn onímọ̀ fi ní bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rúkúbà pé rúkúbà nìyí kì í ṣe awrọ̀ kì í ṣe yòrò. وقالوا عن صفية بنت الحارث عن عائشة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم أنه قال لا يقبل الله صلاة عهد إلا بثمار النبي صلى الله عليه وسلم يا عائشه رضي الله تعالى عنها با عائشه افوري اوان شيا يغبونا اوان روفيو اوان مي يا دادا كيا اوس من يا النبي صلى الله عليه وسلم يجي مسلم بكيني عائشه رضي الله تعالى عنها يلا زوتيت ذات ميلاد ذات ميلاد nígbà wọn bá ti ṣépè láìka náà yọ kúrò nínú àwọn sàhábà ta ló kù ta ló kù ta ló kù àwọn bá tó sì di wọn yọ kúrò nínú àwọn sàhábà ta ló kù ó ti tàn ẹ bá ti yà àwọn tó wà lókè àwọn tó mẹ́lẹ̀ gan ó ti lọ báwọn karamani ṣe rí nìyẹn gbogbo àwọn sàhábà náà ìgbọ́n ti pọ̀ tó tí wọ́n lé ní one hundred and twenty four thousand ẹgbẹ́ bí náà àrùn ṣe fi lẹ̀ ní tẹ̀sán ìgbòrò lọ́dọ̀ àwọn ṣíyá nìyí gbogbo pátá kèfèrí ni wọ́n àfahàn bíi mélòó kan bíi mẹ́rin kan. سيا عائشة رضي الله تعالى عنها النبي صلى الله عليه وسلم النبي لا يقبل الله صلاة أحد إلا بخمار قل الله بونيكبا لا يقبل الله بونيكبا صلاة أحد ẹni irun tí obìnrin tó bá ti bàlágà bá kí àhídì ìbẹ̀yẹn nìyí ìdí gómìnà tó ń ṣe aládà lọ́wọ́ torí àwọn kàràbàdé kan ti gbélé lọ lẹ́sìn lẹ́sìn ìpakọ́ làwọn ọmọ fi ń katira ọmọ forí rìn ni ó nìyẹn o láìpẹ́ ọ̀rọ̀ ṣùgbọ́n láti àhídì ọlọ́run ló gba obìnrin irun ọdún tó ń ṣe àìdọ̀ lọ́wọ́ mm-hmm. àhídì yẹn ni sífọ́tù lázìmà nìyẹn obìnrin tó ti bàlágà ló jẹ́ bẹ́ẹ̀ àdàpè ọ̀rọ̀ ni kò yé àdàpè ọ̀rọ̀ àmọ́ nílẹ̀ yorùbá a ní obìnrin tó bá ti tójú bọ́ òkè <laughs> tó tójú bọ́ bóò lójú ọ̀hún ṣe rí wà ń bọ̀ tó ń bọ̀ ní ó fún lóyún àbó ń bọ̀ ó ń sìn. mo fẹ́ gẹ́tì pọ́ǹtì mi sọ̀látà áhùdù bẹ̀yẹn nìyí òní báálígù ní bàlágà ní bàlágà ní ń pè bá wọn àná ẹni tó ń ṣe háìdà lọ́wọ́ so ó ní ọlọ́run bọ̀ nígbà yẹn lọ́wọ́ obìnrin obìnrin tó bàlágà tí irun ti jọ́ ọ̀ràn yàn lé lórí ọ̀ràn yàn ní náfìlà ní àdákí àkípọ̀ ní ókínjà máa ní ọwọ́ àkìtú ìlàjẹ̀ fìmáà àfi tó kí pẹ̀lú kíni pẹ̀lú fìmáà kí láti ọjọ́ sọmọp òun ni aṣọ gbàgẹrẹ ìgbésì gbàgẹrẹ tí ó bolẹ̀ nínú ẹgbẹ́ wa mi lẹyìnkìbọlù lọwọ sọlá ta ìmọràn àti ààbọt ìlàdí ọsìmọ obìnrin tí wọn ti ń ṣe háìdọ tó ti bàlágà wọn náà bọ nígbà ìlàdí ọsìmọ àfi pẹ̀lú ìmọràn torí ẹ dẹ pé ẹ ìta àwọn rí táwọn ọmọ ìyá wa mùsùlùmí ló máa ń ṣe lóbìnrin pẹ́pẹ́ akàn tó bá ti bá ti fẹ́ kírun nígbà lè mú borun akàn jámọ́ra wọn náà ní kó mú tó àbí mo mi lè inú èlò mi gidi gidi báyìí tó ṣe gidi báyìí kó mú tó mọ́tara rẹ̀ ó nínú ó wọ̀ kìmá kìmáàrù yìí yóò balẹ̀ ìdìbò àpò rẹ̀ àti kìmáàrù rẹ̀ yóò balẹ̀ tó bá ti àdá sí pé ókè ìsìmọ́rù àwọ̀délẹ̀ àránmọ́ jíìlì báàbù ni tí ó borí bọ̀rùn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ délẹ̀ yányá lẹ́yìn ọ̀kan bẹ́ẹ̀ kò sábúrú. àmọ́ ètò ẹgbẹ́ tọ̀ ìsìmọ́rù tó wọ̀ tó bọ́ sí ìsàlẹ̀ ìdodo ẹ̀ sọ pé jíìlì báàbù rẹ jíìlì báàbù tí wọ́n wọ̀ gangan tóbìnrin wọ̀ jíìlì báàbù bíi jàlábíà ni táwọn jàlábà yìí bẹ̀rẹ̀ jàlábí àrùn àjọ ọ̀dọ́ àtàwọn àfa yìí wọ̀nyí wọ́n ti wọ́n láti bẹ̀rẹ̀ nílẹ̀ náà pé gbé ìbá mi ìbá ìṣòro ìmáàr ló wà wọ̀nyí lójú tẹ́tí gbogbo ẹtí kọ́ra wọn báwọn àbí àmọ́ mi ìfẹ́ tó tọ̀ bóyá kò wọ ìdìbò ìṣèmọ́rù náà ló ti rán ó tóbi ó balẹ̀ tọ́pọ̀lọpọ̀ obìnrin wọlé nì ó balẹ̀ dáadáa eléyìí náà ó ti mú un so torí ẹ̀ tó dá sí pé àwọn àkíyèsí yìí ó pàtàkì púpọ̀ pàtàkì ìwọ obìnrin tó bá máa ń wọ ṣòkòtò èmi ò tẹ̀sí fọ́nrí mi ò tẹ̀sí wọ níkà ẹ èmi ò wọ ṣòkòtò ìwọ trọ́sà ìwà mùsítàfù yóò wé mọ́ rí èmi ò tẹ̀sí fìlà fìlà fìlà pẹ́ẹ́tì tí wọ́n ń tà wọn obìnrin ní ò tẹ̀sí ń dé Allahu akbar ọlọ́run ní ẹ̀rọ̀gbò mo rẹ̀ àpòṣà borí ni ọlọ́run ní ẹ borí ni ọlọ́run ní ẹ borí ni ọlọ́run ní ẹ borí ni so gbogbo abálélé ìdáhùn ọ̀ṣà àwọn ìyàwó náà àwọn ìyàwó wa ká mọ ṣàkíyèsí wọn dáadáa ọ̀pọ̀lọpọ̀ yẹn ṣàkíyèsí àwọn ìyàwó yìí bẹ́ẹ̀ kò sì dáa àwọn ìròyìn tá à ń gbọ́ ọ̀nà ìnìkú àwọn obìnrin obìnrin míì nínú ilé tí wọ́n ń gbé wọ́n rí ilé tán gbé compound tí wọ́n ń gbé gẹ́gẹ́ bí yàrá wọn yàrá wọ́n mọ̀ ṣiṣẹ́ lẹ̀ àmàlànà bọ̀ ní compound àwọn tó wá fẹ́ẹ́ ní kó lọ bí àkíkọ̀ yóò wá wọ sọ́ọ̀sì ó mú wáyé tẹ́tí wọ sọ́ọ̀sì àlè ṣé àwọn tó ẹ̀jọ́ ń gbélé ẹ̀jẹ̀ mọ̀lẹ́bí wọ́n lẹ́tọ̀ọ́ àti rírí àwòrán ẹ̀ fún ọ̀rẹ́ fẹ̀rẹ̀ so ẹ̀yin bá lélẹ̀ ẹ mójútó àárín yẹn fún àwọn ìyàwó yín ó pàtàkì púpọ̀ ìjọba mùsùlùmí ìjọba Saudi Arabia wọn ló bá fún wọn o wọn ló bá ràn wọn lọ́wọ́ o kò sí ìlú kan láyé táwọn èèyàn gbógun tán gbógun tì tó tójọba yẹn kìí sì ṣe pé lu yẹn àbáwọn ìjọba ń lè àwọn ní gbogbo ìbàjẹ́ ayé wà lọ́wọ́ wọn ìjọba fẹ́ ló ń bẹ lọ́wọ́ ìjọba Saudi níbàjẹ́ mẹ́wàá rẹ̀ ogúnlógójì rẹ̀ ẹ bá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba ilé ayé. àmọ́ ti ti ẹ̀ dandan àwọn ọmọ fẹ́ tẹ̀ bàjẹ́ alálẹ́kùn wa nìyí tẹ́ bá wo dáadáa tí wọ́n ń gbé ṣe kò sí ìlú náà láyé yìí kò sí ìlú náà láyé yìí tẹ́ẹ̀gbì fífò ìjọba sára rírìà. iná tó mọ̀ fún yẹn nímọ̀ níjọ́ nílẹ̀ yorùbá ogun ni yes ọmọ náà ò sọ orí fún kò sọ èdè àfààná ẹ má tẹ́tù mọ́ wọn ní ó lè ràn jù mọ́ wọn ìgbàdàn mẹ́lẹ́ ògùn ṣé o kódà bí ò mọ náà ò sọ fún tó bá ti máa yí padà tó bá ti máa yí padà bó ṣe wà ní gbogbo lé kéwú nìyẹn bó ṣe wà ní gbogbo lé ìṣẹ́ náà kẹlẹ̀ mọ̀ pé bó ṣe rí là ní sọ yìí ẹ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńlá tó ń gbajúmọ̀ lẹ́yìn. nankali oògùn abẹnugọ̀ngọ̀ lára ìlànà wọn ni ẹ wọ̀rọ̀ àdó tán fà láàrin ara àdó àdó láì fi àwọn oúnjẹ ọgbó ọyọ àwọn tó ń fẹ́ ẹni tó fẹ́ mú ìtàn rẹ̀ tó ń lò ó bọ ó kún fúrú àwọn tó náà àwọn tó fẹ́ mú ń bẹ lára tiwọn náà ẹ mọ̀ akànfẹ́ dójú lé ọ ni tètè bá kan náà jẹun gbogbo wọn bákan náà ṣé kí n lọ́rọ̀ àdóṣẹlẹ̀ nígbà tó ń fàdóṣe yín lápò ìdí ẹnu yín dùn àbí bẹ́ẹ̀ dákẹ́ ni ìjáwádé ló fi wá dòwe ìdòwe ọ̀pọ̀lọpọ̀ gbogbo lè kéwù èyí tí ò lo oògùn abẹnú bọ̀ọ̀bọ̀ àwọn náà ń tà lé ajínrín bàbá ń bẹ àbàǹbàjínrín àwọn ìfàkúfà ó ń bẹ èyí tí ò ní kò tí ẹ̀ sílé kéwù ọ̀run tó mọ́ kádà tẹ́ pé tawhid علم tawhid الخالص ìmọ̀ tawhid tó mọ́ tó mọ́ kókó wọn pọ̀ mbẹ́ kò sí lè pé wọn náà ń lẹ̀ yorùbá yìí kò sí jama àmọ́ pẹ̀lú ìgbìyànjú àwọn ulama Saudiya àwọn àfa ńlá ńlá ńlá ńlá nílùú Saudi pẹ̀lú ìkúnlọ́wọ́ ìjọba Saudi àwọn tíra tó jẹ́ kí ẹ̀sìn gidi tó lálàáfíà tí ó jẹ́ kí èèyàn mọ ẹ̀tọ́ ọlọ́run wọ ọlọ́run tá à ní gbẹ́tọ̀ ọlọ́run lọ sí ẹ̀dọ̀ nǹkan nítorí ọlọ́run ọba tó dá tá à ní mọ kọ́ ṣíríkù lójú pa àpọ́tọ̀ éèdì tá à ní mọ kọ́ bídíà lójú pa àpọ́ súnà tá à ní mọ kọ́ kúfúrù lójú pa àpọ́ ìsìláàmù àwọn tó rà ẹ̀ rẹ̀ wá wọlé rẹpẹtẹ wọ́n tún mú àwọn ọmọ ilẹ̀ yìí wọ́n tún kó wọn lọ wọ́n tún lọ kẹ́kọ̀ọ́ lọ lọ́fẹ̀ẹ́ lókù tí ó sì kankan wọn náà kankan tó mi dé èmi ti gba phd tó mi tí bàbá rẹ ò ná wọn náírà báyìí pé ah, ah ọmọ mi tó ń kẹ́kọ̀ọ́ nílùú òkèèrè wọn náírà báyìí owó léwẹ̀ rẹ kò sí. jama kò sí kọ́ńtì kan láyé lórígun mẹ́rẹ̀ ńlẹ̀ ìrọ̀wádìí ẹ̀ tó ṣe full free scholarship tó ń fún àwọn ẹlẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ lódìdí kò sí àfẹsáradà arábíà yìí nìkan náà. ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn dàkásídà tí wọ́n lọ àǹfààní tí wọ́n lò nìyẹn àwọn tó wà abẹ́ náà tí wọ́n tó lọ àwọn tí wọ́n lò nìyẹn kíkà wọn nìkan àwọn ẹlẹ́mìí náà lọ gbọ́ bẹ́ẹ̀ kọ òwe lọ àǹfààní tí wọ́n lò nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí ńláńláńláńláńláńláńláńláńláńlá ní nàìjíríà káàkiri lójú mẹ́rẹ̀ nílẹ̀ yìí ìjọba yìí náà náà kọ àwọn aráàlú yìí náà ni wọ́n gbìyànjú ẹ̀ jamiat islamiyya ní madina jamiat ní ìgbà ara àta kó wá kẹ́kọ̀ọ́ mbẹ́ pàṣẹ́ntéèjì ẹ̀ pọ̀ ju ìfún aráalé láǹfààní kó kẹ́kọ̀ọ́ bẹ̀ lọ. láti mọ̀ nígbà tí wọ́n ti dá sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá yìí táwọn míì ti kú gan wọ́n lọ bá wa sọ̀rọ̀ ké gbogbo wọn. ẹ wọ́n láǹfààní àti kẹ́kọ̀ọ́ láwọn àyè láyè yìí. jẹ̀mọ́ omi ìlú twenty years wọ́n kẹ́kọ̀ọ́ sáà dàríbíà tí wọ́n sì náwó náírà tí wọ́n jẹ tí wọ́n mu sáà tí wọ́n gbé wọ́n tún gbowó oṣù yóò fún sálárì nílùú òlù ẹ láti ẹgbẹ́ kapamari dé secondary dé university first degree second degree third degree phd ọ̀fẹ́ gbogbo àwọn tó ń lọ ẹbí ìlọrin tí wọ́n lọ ẹni tó bá ní kó òun sanwó léèwé òun sanwó kéwù ní general islamiyah tó bá sọ ọ̀fẹ́ ẹ dákun ṣé mi náà gbìyànjú nìyí à ń bẹ ìjọba à ń bẹ lọ́run ló jọba wa nàìjíríà yìí pé bàbá tẹ̀ sanwó kọ́mọ̀ ìdòwò pọ̀ àti bàbá sanwó ẹ abẹ́rẹ́ ọkọ̀ máa ń pọ̀ ni yunifásitì ń bẹ nàìjíríà yìí tó bá lọ fẹ́ stọ́ọ̀dì fọ́ọ̀sì kan nìyí ó mọ̀ gbọ́ two million ah mọ̀ mi ò lọ́lé mọ́ ọdún ẹ̀kọ́ kò sí fọ́ọ̀sì kan kódà kò fẹ́ lọ kọ́ yorùbá <laughs> kò fẹ́ lọ kọ́ yorùbá ní nàìjíríà yunifásitì ó san tẹ̀pẹ̀tẹ̀ rí owó kìí ṣe owó àjọ náà fi owó àjọ kọ́ owó gidi náà fi ń kẹ́kọ̀ọ́ nísìnyí àfikún owó oṣù à ń bẹ lọ́ọ̀ ni kí nàìjíríà dàbí Saudi Arabia tá à ní sanwó ẹ̀kọ́ tá a tún mọ gbowó oṣù ó gbọ́ mi yé à ní sanwó ẹ̀kọ́ á tún mọ gbowó oṣù gbogbo àwọn nàìjíríà tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bó ṣe ń gbà nìyẹn o lọ wádìí dáadáa ní wá sí nàìjíríà nìkan kò sí kọ́ńtì kan láyé tí Saudi òní tí ò ní rè mú yé wọn lórí tòdé bá ti àwọn tíra ìlú ìké ní àwọn tíra ńláńlá àwọn ẹ̀fà àtàwọn níbi tá à ń rí àṣàyíra ní gbogbo òbí dìde àṣàyíra ní òbí dìde nítorí wọn láti lè dípì ni ìdí dípì tó tà fún wọn nàìjíríà yìí àṣàyíra ni bẹ́ẹ̀ náà ni Morocco àṣàyíra ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ àmọ́ ìlú sáré arígbá ni wọ́n ta tọ́kì mọ́ni àti sálàf ìlànà àwọn sálàf ọmọdé ká mọ pàtàkì àwọn sọ̀hábà àwọn àyínmọ́tún islam fòkànhá olùmílà lẹ́tọ́ àmì lórí kíni lórí tàwíìdì tó má. ṣíyá ọ̀rọ̀ ayé nílẹ̀ yorùbá lórí bí wọ́n sì dira ìpẹ́ tẹ́lẹ̀ àti gbàgbé around eighty mùsítàbà maxim mùsítàbà nígbà embassy iran nígbà tó ń wà ní ní ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ ní tó wà ní vineyard tí wọ́n ti gbé kátàlá àbújá nígbà yẹn gbogbo ayébáṣí wà náà wọ́n fọ́n ìròrí wọn wọ́n fọ́n ìròrí wọn ni ẹ ọlọ́lọ́gbọ́ yẹ lópin tó di ṣíà nígbà tí wọ́n ti ìmọ̀súnà ti gbalẹ̀ nílẹ̀ yorùbá ìmọ̀súnà gbalẹ̀ nílẹ̀ yorùbá ní kí gbogbo ní kúmọ̀ nílẹ̀ yorùbá alihamudulila súnà lórí ilẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dá kò ṣe wà yẹ ká fẹ̀mí ìmoore hàn ìlú tó ka ká dán lọ́rùn bó ṣe yẹ ká ibi tán bá kù sí bẹ́lọ̀ kọ́lọ̀ kó tún wọn ṣe ni a sì mọ̀ tọ́lọ́ àmọ́ bẹ́lọ̀ kó kọ́lọ̀ kó sọ wọn ni mo yàkàyàkà wọn ká máa bú wọn ká máa sọ̀rọ̀ burúkú sí wọn ká máa ní wọn lẹ́kọ̀ọ́ ká máa ní wọn mọ̀jú kíni kan lọ ká máa ọlọ́run tó ń bọ̀ tó ń bọ̀ ó tún bọ̀ dáàbò bò dáadáa ájì ní gbogbo ayé ń palẹ̀ mọ́ káàkiri yìí àwọn ìlú mi ti ń láǹdì síbẹ̀ àwọn ìlú mi ti ń láǹdì tán fún ẹlẹ́sìn ájì rẹ̀ nàìjíríà náà ti múra bẹ́ẹ̀ by next week ìyẹlé tí ó bẹ̀rẹ̀ nàìjíríà wọ́n lọ sáré arígbà wọ́n lọ sí ájì nìyí ẹ dákun kó mọ̀ sí fọkànbalẹ̀ ń bẹ́ẹ̀ alẹ́ tí ó lọ bẹ́ẹ̀ alẹ́ tí ó lọ ìgbà ni sáájú sáájú ò ní wẹ́pọ̀n sáájú ò ní nǹkan ẹ ká jagun fọ́ nípìnlẹ̀ nínú Islam ká ṣe dáwà nípìnlẹ̀ dáwà yẹn sáwọ́dí gbajúmọ́ wọ́n fi ní gbogbo ẹ̀ ní àwọn èèyàn mú sínú súnà làlórí ni máa ń mú yàn jagun làlórí ni òun tó má nàbí ìjagun rèé ẹ̀ so ogun òun gangan kọ́ ni àlùkáyà hmm, òun kọ́ ni wáyà torí ẹ̀ gbogbo ò bá ti ní ṣe é jà kí ìsìláàmù ó fi lékè tálọ́ kùránì yóò fi lékè àyíjà àyíjà ogun ìránì bá amẹ́ríkà jà bá sílẹ̀ jà ẹ̀wá ń ká lọ ṣé ìdájọ́ fún mi pé kùránì eléyìí lòun dìbẹ́ǹdì ni àbúrò àwọn èèyàn pé ṣé ìdájọ́ fún mi pé kùránì eléyìí lòun ń dìbẹ́ǹdì ni àbí kùránì sọ fún mi pé ìránì sọ fún mi pé torí àbáfi lòun ń jà ni kò torí àbáfi jà kò torí wíwọ́rù jà kò torí ìṣúná jà kò torí àwọn sábà jà àbí ìránì ò torí àwọn palẹ̀sìn jà kò torí wọn jà nítorí torí ẹ̀ jà mọ́sí nuclear weapon àyìn nígbà yìí sí nuclear weapon nítorí torí ẹ̀ jà ni ọ̀rọ̀ nuclear weapon torí ẹ̀ jà àní ìránì ní fáà kí ni fáà rí ọ̀hún afá ìwọ bàbá kí ni fáà rí ọ̀hún tó ń bẹ lára ìránì sọ fún mi kí ni fáà rí náà wọ́n sì mọ̀ wọ́n mọ̀ ẹ mọ̀ olóṣèlú ibi tọ́bẹ̀ bá ti láwọ̀ ibẹ̀ ni wọ́n lọ ẹ́ wọ́n tún yá sí wọn tún kúrò lẹ́yìn náà tún bọ́ sí ìgbà yìí wọ́n tún yá wọn tún bọ́ sí ìgbà yìí wọ́n tún yóò tún bọ́ sí ìgbà yìí ọ̀gá ni wọ́n chameleon ni wọ́n ẹ lè rí wọn mú bìkan náà. àmọ́ bá àǹfààní ìwọ tó ń gbọ́ wa dúró ti súnà anábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n jẹ́ kí wọ́n fi ọpọlọ rẹ̀ wọ́n jẹ́ kí wọ́n fi ìsìlámù rẹ̀ wọ́n jẹ́ kí wọ́n fi súnà rẹ̀ wọ́n jẹ́ kí wọ́n fi ra wọ́n fi ṣe pàmpolambula yes wọ́n dẹ̀ tún wọ́n fi ṣe pàmpolambula mójútó ẹ̀sìn ìsìláàmù rẹ̀ mójútó súnà rẹ̀ ìsìláàmù kìí ṣe ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òdodo ni tó gbogbo wa àmọ́ ọbẹ̀ lọ́hùn lọ́lọ́dọọdán rẹ̀ tó bá fẹ́ rántí ìjọba Saudi mọ́ ṣàdúrà fún wọn kò sí kọ́ńtì kan láyé tí Saudi ò ràn lọ́wọ́ ní Nàìjíríà ti dé Nàìjíríà Saudi ò ràn lọ́wọ́ àbí wọn ràn yín lọ́wọ́ amádé mọ́ sọ ẹlẹ́mọ̀ gbogbo àwọn tàbí kà látàárọ̀ gba tó ń lọ tó ń lọ gbogbo àwọn dọ́kítọ̀ dọ́kítọ̀ dọ́kítọ̀ dọ́kítọ̀ dọ́kítọ̀ dọ́kítọ̀ dọ́kítọ̀ tá à ń gbọ́ òun gbóná ti ga ẹ mọ ilé ẹ máa ń tó gba dọ́kítọ̀ ó gbà nílùú rẹ̀ nílùú rẹ̀ lọ yóò la gbogbo ẹgbà dọ́kítọ̀ jẹ̀mọ́ twenty years ẹ̀ lè tó ti rí gbà ọdún kọ̀ọ̀kan yóò sì mọ̀ sanwó ọdún kọ̀ọ̀kan yóò mọ̀ sanwó kò fẹ́ gba dọ́kítọ̀ unilag owó tó kéré ju àkọsán àkọsán ló ní five hundred thousand ó àkọsán ọdọọdún ìdókòsán lọ́dọọdún ò ní san less than three hundred mo wá gbọ́ ọ̀rọ̀ ọdún mẹ́rin tó lò fún ẹ àmọ́ ẹjú mọ́ bọ́dún mẹ́rin ṣe ó sàn wọn wọ́n wà lálàáfíà rẹ̀ ó gbọ́ mi eléyìí tí wọ́n burú wọ́n lálàáfíà rẹ̀ gbogbo ibi tí mọ́nì bá múlùgọ̀ sí lára rẹ̀ wọ́n mọ̀ gbọ́n lẹ́yìn kọ̀ọ̀kan àbí tó bá mọ tó ń ṣe ló tó bá mọ tó ń ṣe á ah! rọ èmi náà ti ní àjẹ ara tó bá láti ara wọ́n máa já báyìí ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n máa já ìmọ̀ọ́nì ara rẹ ni nígbà wọn bá já tán wọ́n wá gbélé ẹ lọ́wọ́ ẹ ẹ kan náà dókítà kò ní mọ́ni jẹmọ òun náà wà jáde jẹmọ títí ẹgbẹ́ nìkan gbogbo ló lọ lásùn ló lọ káàkiri ló ló sì máa rí nù àmọ́wọ̀ tó bá lájẹsára à ọ̀rọ̀ nígbà ò torí ẹ̀ ara wọn tí wọ́n jẹ́ wọ́n ti gba dókítà tí wọ́n lájẹsára pé ah súnà yẹn wọ́n filẹ̀ kúrò àti jẹ́ lẹ́kítọ́rà súnà yẹn wọ́n filẹ̀ wọ́n sì mẹ̀ntẹ́nì ẹ̀ but àwọn náà sanwó àwọn sanwó àwọn sanwó àwọn sanwó wá lọ sílẹ̀ lárúbáwá pàápàá jùlọ Saudi Arabia sọmọsọ one naira ọdún mẹ́jọ tí bàṣẹ mistake náà fi ṣe phd ní Saudi Arabia ọdún mẹ́jọ ọ̀hún mọ bọ òní sanwó one naira òní san ẹ gbọ́ mi yé ni hmm. ó sì máa tún gbowó oṣooṣù owó oṣooṣù yẹn yìí wọ́n á tún jẹ́ kó tún pọ̀ sí mọ gbọ́ o débi pé ó láǹfààní láti lè gbé three bedroom flat ó ní ó tún wáá gbọ́ ó tún wáá láǹfààní àti múyàwó wa ó tún mọ̀mọ́ wa ìyá àtọ́mọ̀ ẹ mọ̀ gbádùn bí ìyàwó rẹ bá gbé sáré àdúgbò àfọ́dún mẹ́sì ọ̀ yóò ṣe àjà bí òní ṣe àjì yóò ṣe àjì òjò ìmúra òun kò tè gan ẹ́ gbogbo táwọn sọ yìí náà ọ̀fẹ́ ló tún bá dé ọ̀fẹ́ tó tún gbàdé ẹ̀ka kan ṣé nùdú bẹ́ẹ̀ láàmú abẹ lọ́run kó wó ṣé nùdú bẹ́ẹ̀ láàrin àwọn tí wọ́n ń darí ibẹ̀ àǹfààní ẹ̀gbẹ́ kan lélẹ́yìí o ẹ̀rẹ̀ kọ́ ni o ó kù tọ̀rọ̀ ìrànlọ́wọ́ o ó kù tí ọ̀rọ̀ ìrànlọ́wọ́ gbọ́ torí ẹlòmíì tẹ bá ti ń sọ tá à ń sọ yìí sì ń ẹ ẹjọ́ wọn kọ́ wọ́n ń gbowó sáwọ́dí mi pẹ̀lú ògbówó sáwọ́dí o ìkẹ́kọ̀ọ́ sáwọ́dí arábíà yìí o lẹ́yìn ìgbà àti àìsí àti ìwálé àwọn tó máa lọ gbó ìgbà ló bá sáájú mọ̀ mí rí àwọn tó bá dé òdodo ìjà sọ ìjà sọ ìjà sọ omi òde nàìjíríà náà kakọ̀ ní wọ́n fúnra ẹ̀ mọ́ ó sì jàǹfààní ìlú rẹpẹtẹ àmọ́ àbà wọn jẹ́ wọn sọ̀rọ̀ burúkú mọ́ sọ̀rọ̀ gbé yóò wọ́n kọ̀ǹfàmù yóò wọ ọ ò tún sọ lóde òdodo ẹ nígbà bàbá rẹ ní kó lọ kí ó sáà dáadé gbà ẹ kí ó náà lọ kí wọn ní kó lọ ka ìfọ́n omi ìdébẹ̀ ìfọ́n ló ń ké ìfọ́n ló ń wálé ó wá kẹ́kọ̀ọ́ tán ẹ sáwọ́dé ló wá ń gbógun tì torí ẹ oníkálukú wa tẹ̀mọ́ àmọ́ fàbúrà ràn án ó pàtàkì púpọ̀ ìrọ̀rùn bí ìrọ̀rùn ẹyẹ ni mọ́ṣáláṣí mọ́kà mọ́ṣáláṣí mọ̀dínà tó bá débẹ̀ wàláì máa gbọ́ lọ́n tóbi ó dá mi lójú orí ò wùlì mánéjìmẹ́ǹtì bọ́n ṣe ń ṣètò mọ́ṣáláṣí méjèèjì ó ju bọ́n ṣe ń ṣètò kọ́ńtì mi lọ. eléyìí ṣàfọgbọ́nú èyí ṣàfọgbọ́nú ìdí ìdókílẹ̀ yìí ìdókílẹ̀ ẹ̀dàkùn tí ò bá kílẹ̀ gbogbo àwọn ìjọba ilé ayé òmùọ lọ́bẹ̀ tó jẹ́ mùsùlùmí wọn náà ti fi múra wọn náà máa di ààyè ẹ níjó gómìnà mi ó lè má dé àdúgbò mi ní náà tó jẹ́ gómìnà àbí àwọn tó bá jẹ́ mùsùlùmí wọn lọ múra nù ibẹ̀ tí wọn ó dùn gbé ni ó dùn ẹ́ ó dùn stéèsì ó dùn ún lò ní ìfọkànbalẹ̀ tẹ́lẹ̀ ni tí òkè bá ti bẹ́ẹ̀ gan-an ó jọba ni ó jọba wàá di ẹ̀tọ́ báyìí pé á tí òun náà mọ̀ ń flat. fúláàtì ìwọ náà ni àwọn gbòòsù méjì náà ni o mọ́tò twenty twenty five twenty twenty six àná ọ̀sùn báyìí ni tẹ́gbẹ́ ló ń lọ sí lálẹ́ òun bẹ́ẹ̀ lára ẹ̀ ó wọ ọmọ náà ti jẹ́ òkú wa ó ń bọ̀ sọ́wọ́ ẹgbẹ́ náà ó ń bọ̀ sọ́wọ́ ẹgbẹ́ náà. Allah, lọ jẹmọ lọ́wọ́ abúlọrin wọn bá abúlé náà dúró tó tún nàìjíríà sí gbogbo àwọn ọláyé ló wà nàìjíríà náà ti ní ìpinnu sẹ́yìn èdè ọ̀nà tó sáúdí ran nàìjíríà lọ nàìjíríà ran sáúdí ó ti ran sáúdí lọ́wọ́ rí ṣẹgbọ́n nínú náà <laughs> nígbà tí à ń jẹ sáwọ́dí láàrín àwọn tó ń sáwọ́dí lọ́wọ́ nàìjíríà jẹ́ kan gbẹ̀ àbẹ̀lọ ọ̀tọ́nà bá dá nàìjíríà padà sí tó dáa kí ìgbé ìrọ̀rùn tó wà fún wa ìjẹ́ ìrọ̀rùn tó wà fún wa ìsáàmù àbísí lálàáfíà kí fọkànbalẹ̀ kó wà nínú nínú gbogbo ìdílé nílẹ̀ Yorùbá nílẹ̀ Ìgbò náà nílẹ̀ Haúsá kí fọkànbalẹ̀ kó wà Nàìjíríà àdúrà wa nìyẹn àmọ́tọ̀ bàbá wa ń tọrọ eléyìí ni àwọn àdìmọ̀ ọbẹ̀ lọ́hùn àwọn tọ́nà ti ṣe eléyìí fún kí tiwọn kó bàjẹ́ ìlara náà tó léyìn. Adé Allah subhanahu wa ta'ala kó ṣàlékún dáadáa fún oníkálukú wa ìjà máa ran ìjọba Saudi lọ́wọ́ ká sì máa sọ̀rọ̀ wọn fáwọn ènìyàn àwọn èèyàn mọ̀ wọ́n àwọn òbílẹ̀jẹ́ ló ń ròyìn wọn láì dá fún ìjọba Saudi Arabia ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ̀dẹ̀gbẹ́ wọ́n ní operation tó máa wọ̀nyàn lọ ẹ̀mọ tí wọ́n ń gbé kìí bẹ̀rẹ̀ ẹ̀mọ tí wọ́n ń bẹ̀rẹ̀ lára àwọn ajímọ̀ burú ajímọ̀ burú lára ibi tẹ́ ń fún àwọn èèyàn lọ tẹ́ ń make millions of profit tẹ́ fi ń ràn ọ̀pọ̀lọpọ̀ àwọn society ní nàìjíríà ṣé ibi owó ẹ kí bẹ́ẹ̀ dàbí alhamdulillah ìjọba Saudi Arabia wọn wọ́n ti ronú fifty years kọjá so gbogbo tẹ́yìn sọ nípa wọn yẹn nìyí wọ́n rí rò wọ́n ti ronú fifty years kọjá nígbà tí Iran tó búlọ́ọ̀kù eh, Strait of eh, Strait of eh, Hormuz tó búlọ́ọ̀kù ibi omi tí ó máa ń gbà kọjá sáde sunkún sáde pariwo sáde nira nineteen eighty one àbí eighty four ní Saudi ti gbé ní pipe gbàgbó bí ìkọjá wọ́n kàn sí ìkìlọ̀ síbẹ̀ how many years ago before more than forty years ago fine so tó bá ń bú Saudi nídìí náà yẹn rán rán rán rán sọ́dọ́dárì wọ́n ti ronú tiẹ̀ mọ́ gbà that is the reality wọ́n ti ronú tiẹ̀ mọ́ gbà wọ́n ti ronú tiẹ̀ mọ́ gbà fifty years to come wọ́n ti ronú ẹ̀ kalẹ̀ ìwọ sára rí bíyà sí amọ̀lẹ́yà náà bí sọ̀rọ̀ bá àṣà ti ronú ẹ̀ síwájú tipẹ́tipẹ́ ah. ṣé ẹ àwọn èèyàn gun ẹṣin lọ sáré tí ọmọ ní sáré tẹ̀lé ẹṣin náà máa ń gùn lọ́bẹ̀ nísìn alára yìí ẹṣin mọ́lúwẹ́rì ẹṣin kọ́ àtúntò àtẹ̀sìn àtúntò fún òbí rẹ̀ tuntun àtẹ̀sìn àkúnmí orí tuntun bẹ̀. mẹ́tò èyí yàrá wọn lọ́dọ̀ mẹ́tò ọlọ́run ṣe rọrùn máa kó yín lọ́jọ́ kan àjọ lọ ìṣẹ́pẹ́ lọ <laughs> àjọ lọ ni tó bá lọ sí yáàjì lọ́dún kan tó o bá fọdún kan lọ ṣòro ọdún kẹta tó fi lọ yẹn nìyí ó bá èèmọ̀ pàdé wo tó lọ lọ́dún yìí tó lọ lọ́dún tó tẹ̀lé <laughs> o lè má dènà púpọ̀ ṣòro ìwọ tó lọ lọ́dún yìí tó lọ lọ́dún tó tẹ̀lé tó bá lọ lọ́dún kẹta wàláì wàá lanu wàá làhàpọ̀ òpópó mọ́kà mọ́róró wọ́n ti mọ́kà ọdún pẹ́ so àwọn ìlú yẹn ní ìdàdúrà wa wọ́n ní ìdàdúrà wa o wọ́n ní ìdàdúrà wa gidi gan ètò wọn gbé dání kìí ṣe kékeré ètò Saudi gbé dání ìjọba Saudi tí wọ́n gbé dání kìí ṣe kékeré Islam wa ni wọ́n gbé dání gbogbo tí ìran yìnyín yìnyín sí Saudi Arabia ẹjá àfihàn pé gbogbo àwọn kìnìyẹ wọlé ṣẹ̀ǹkọ́ ogún ọdún wọn ní láyà jì àbúrò náà lọ ó lọ lọ sí ibọ́mù ẹ ẹ lè ní ìtura pọ́n ní kó lọ sí nàìjíríà lásán ẹ pẹ̀lẹ́ pé màá dúwé kò ní lọ gbogbo tí wọn yìí yẹn ní kákó balẹ̀ sínú yẹn ní gbogbo àlámọ̀rí ni ó ti dànù àmọ́ ìlànà tó gbẹ̀dì wọn níbi obi wọn ò fẹ́ jagun ni sáwọ́dé ní wẹ́pọ̀n jù báyìí lọ ó mọ dáadáa kó jẹ́ kórìí ó wálé ìjẹ́sìn àmọ́ ogun kan ló kàn ogun kan ló kàn sókè ìwọ ní òkúta ò ní òkúta sangilé tí kò tó báyìí eléyìí òun ní oko oko tó di báyìí lọ ìwọ tó wá lókúta báyìí tó tóbi ìwọ ń gbélé gíláàsì òun tiẹ̀ òun gbélé omi ẹ̀dá kan ìtàn pé tí yóò bá lé ṣékímọ́ tó máa wò kó lágbára jù lọ nìyí ní tí ó bàjẹ́ lára rẹ̀ yóò pọ̀ àmọ́ kò túmọ̀ sí pé ó ní wẹ́pọ̀n jù ẹ lọ àbó ní kò ní kò ní wẹ́pọ̀n tó ọ ó ní wẹ́pọ̀n jù lọ ìwé tí wọ́n di ọlọ́run fún wọn ní rúṣdù rúṣdù rúṣdù ṣékímọ́ ọlọ́run fún wọn gbogbo báyẹn ti ṣe múra wọ́n yẹ ṣe múra múra rọmọdán yìí gbogbo ẹ̀ wọ́n máa ń yin náà yin onímúra ọmọ kankan àwọn onímọ̀ láti lọ wọ́n lọ sí múra wọ́n láǹfààní lọ rìyáàdì lọ káàkiri wọ́n lọ wọ́n lọ káàkiri ni àwọn yóò mọ̀ pé kinní kan náà ti ẹ̀pọ́n kankan jẹlẹ̀ aláwọ̀ míì gan wà ní ibi ìdààmú wọn ní ah, inú tẹlifíṣàn tó mọ̀ ẹ́ pé ìránìyí ti sáwọ́dún inú tv ó sì gbénu sáwọ́dún kò sí mọ̀ ẹ wá ní ìlú náà lágbára wọn ní wẹ́pọ̀n ok ṣé ọwọ́ náà fi ọwọ́ náà fi ń dá mísáìlì síra ní ìlú <laughs> ọlọ́run bá fún ìfádà arabia ọlọ́run gbàdúrà ní kálukú wa náà wasallallahu ala sayyidina muhammadu ala alihi wa sahabihi wasallama salamu alaykum wa rahmatullah ìbéèrè ní méjì náà ni àjọpẹ́ ni o hmm? one.

very last Friday is the moment. Last Friday, inshallah. Amen. Wa alaikum salam. Naam, alhamdulillah, ìbéèrè wáyé nípa ah, àwọn ọmọ wẹ́wẹ́ ṣé wọ́n lè rí ìhòòhò wa àbí wọ́n lè rí ìhòòhò wa bó la ṣe lè bá wọn lò àwọn ọmọ wẹ́wẹ́ ìpele ìpele ni wọ́n bí ọmọ ọmọ tó wá wà bìlò bìlò ọdún mẹ́fà títí bìlò six years àwọn ò tí ì dá nǹkan mọ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ á ti máa fi ẹ̀kọ́ yẹn mọ̀ wọ́n tó ti wọn ò mọ pàtàkì nǹkan yẹn àmọ́ wọ́n mọ wọ́n mọ ẹ̀hẹ́ wọ́n mọ bá ń rí ní tí mo rí lélẹ́yìí àwọn ẹni tí mo rí yìí báwo ni nǹkan náà ṣe rí so wọn ò mọ àwọn nǹkan wọ̀nyẹn so tó bá ti mọ̀ bí i five and six àwọn ọmọ nìyí ká ti mọ̀ fi ẹ̀kọ́ à ń para mọ́ láti máa fi mọ̀ wọ́n. ṣókè so from zero to to to, to five or four plus gbẹ̀yìn ọba paramọ́ fáwọn lẹ́yìn àwọn èèyàn mọ́ gangan àmọ́ tó dáa jù náà ni pé kò yẹ ká máa wà ní òhò káka máa wà ní òhò pẹ̀lú àwọn ọmọ kódà kó jẹ́ ọmọ ọmọ ọdún mẹ́ta o lè lọ fà á ó lè lọ fà á ó lè ranjú mọ́ kò yẹ but àwọn tó bá dá sí pé tọ̀ tó bá ti ń pé bí ọmọ ọdún mẹ́fà márùn sí mẹ́fà àwọn lẹ́yìn lè agbọ́dọ̀ ṣọ́ra dáadáa fún wọn òye ti ń súnmọ́ tó bá fi pọ́dún méje òye ti wà so ọdún méje ni wọn ò tiẹ̀ lẹ́tọ̀ọ́ rárá pé ṣe wulẹ̀ tó mọ̀ láti rí ìwòwò wa òun lẹ́tọ̀ọ́ ìbí dájú pé nínú Al-Qur'anul Karim àwọn àsìkò mẹ́ta táàmù sábà bọ́ ara lẹ̀ ọlọ́run bá fẹ́ ká paramọ́ fún àwọn ọmọ lọ́nà yìí pé ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìgbà ìyọ̀ǹda tán bá fẹ́ wọlé tọ̀ wá láwọn àsìkò mẹ́ẹ̀ẹ́ta ṣèlú yẹ nínú ẹ̀ òun náà ní lẹ́yìn ìṣá ìta fẹ́ wọlé sùn sọ̀rọ̀ tó máa bá wọlé wọn ò dìbò kàn àmọ́ dá àpìwò náà torí pa ti bẹ́ẹ̀ wulẹ̀ ṣèlú yẹ àbẹ́síwájú adókínú àṣùbà ní ti yé sùn òun àti ìpàlùfájà rèé ọmọ rẹ̀ já wọlé ó súnmọ́ kó bẹ́ẹ̀ ní hòhò kó bẹ́ẹ̀ lójú oorun kó bẹ́ẹ̀ ní hòhò tó yá tó bí ọmọ ọdún kan méjì mẹ́ta mẹ́rin àwọn lẹ́yìn ni ó ṣe fèrè mọ́ àmọ́ tó bá tún lọ bí ọmọ ọdún mẹ́fà sí méje even the four seven láti fẹ̀kọ́ yẹn kọ́ wọn àbọ̀mọdún méje náà á fi kọ́ tọ́ba ti fi ń kọ́ lọ́dún mẹ́fà màdé ìbáyé ọmọdún méje mẹ́jọ admission sọtẹ́lẹ̀ àdìgbà míì tá a bá dé láti ibi iṣẹ́ tá a bọ́ra lẹ̀ pé a fẹ́ rest àbá bọ́ra lẹ̀ pé òkè ẹ̀wọ̀n àṣetẹ̀ bá wọ̀ lọ síbi iṣẹ́ àwọn sábà máa ń bọ́lẹ̀ tá a bá dé tá a bá wà ní yàrá wa a free tá a bọ́lẹ̀ tí wọ́n ti gbé tọ̀ àwọn ìròyìn kan lè sílẹ̀ lára wa so àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìyí ọ̀ràn yẹn ni ká kó àwọn ọmọ wa wọ́n ti wọ̀ bí eight yẹn láti gba yọ̀ǹda kan tó mọ já wọlé. yorùbá náà sì pàtàkì kínní púpọ̀ láti máa ní tọmọdé láti máa wọn àgbàlagbà yìí so but wọ́n kàn sọ lẹ́nu ni jàìlíyà pọ̀ fún yorùbá àgbàlagbà gan kò pa etí tí ẹ̀ kún ká má ti sọ ọmọdé ọ̀nà kí ni kí a ní ń bò kí a ní ń dáṣọ bò kí a ní ń bò kí ní ìbẹ̀lẹ̀ àìlẹ́kọ̀ọ́ gbé lára mi ẹ̀yìn lẹ́yìn ìdílé sanwó nílà ní wọn ni tó bá tún wá bò náà ẹ̀ tún mọ̀ so ká má fi kíní yẹn ni ká má yes a sì kọ́ àwọn ọmọ náà ní báwọn náà ṣe gbọ́dọ̀ mọ́ paramọ́ èèyàn paramọ́ tí wọ́n a ti mọ múlé fún dẹ́dẹ̀ díẹ̀ a ti mọ múlé fún àwọn tó fi dáhùn yẹn kọ́ nígbà tí ọ̀làjú the sermon period age eight seven tó bá fi tó ó ti mọ dáhùn bó ń gan òun gan ti mọ ara ẹ̀ tó ti mọ bùn aṣọ ẹ má dé ọjọ́ yín lórí ẹ lè rọmọ ọdún méjìlá tó sì lè mọ wọn pátákà kiri nígbà kò sí nǹkan kan náà fi kọ̀ kò sí nǹkan tó mọ̀ kò sí so kò dẹ̀ sí tó fà á kì í pé ọmọ nì wọn ò fi kọ́ ọ lọ wọn ò fi kọ́ ọ. alẹ́ lò ní gan-an tó ti tó lọ lé ọkọ a máa ń ṣíra alẹ́ bẹ́ẹ̀ tó mọ̀ ṣe upbringing ẹ̀ ò nìyẹn kò mọ tán pè ní ìtìjú so torí ẹ̀ àwọn ọmọ wa tó bá ti ń pé bí olóbìnrin tó bá ti ń pé bí ọmọ ọdún bí méje láti mọ ẹ̀fọ́sí wọn pẹ̀lú nọ́mà ìmúra tó yẹ kí ọmọ mùsùlùmí tó máa mú yíṣà kínú á pàṣẹ pé ó kínú yóò kínú pẹ̀lú ìjáàbù jìlìbáàbù àtùmá yóò kínú pẹ̀lú ẹ̀ so tí ó gbà wá jáde náà nǹkan òun náà múra complete irú ọ̀rọ̀ sọ́ọ̀tì yẹn àmọ̀ lè mọ́ wọn àyà náà yẹn sọ̀tì náà wọ́n rà àmọ̀ sọ̀ fún bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ títí máa tó bá fi pé ó dé ten àti àjọsìn lọ́pọ̀lọpọ̀ màtí nǹkan pè ní bùlùú bàlágà maturity bá fi máa wọlé tó báyìí òun bá fi para mọ́ a ti mọ that sense of ọkùnrin obìnrin obìnrin ni mí mi kì í ṣọkùnrin a ti mọ wà fún un kò dà bẹ́ẹ̀ béèrè gidi ni béèrè yìí number two. Right, sir. Eh? Number two. Okay, number three. Number three. Thank lọ́dọ̀ àwọn ṣíà àwọn ẹ̀fọn á ní kẹfẹ́ rírí wọn àmọ́ ọ̀bọ ń máa gbé ọ̀bọ gun ọ̀pẹ ọ̀bọ ń gbọ́bọ̀ gbọ̀pẹ òní wọn. Iran àwọn ẹ̀fọn àná àárọ̀ mọ́ sí àwọn wọ́n mọ̀ wọn o àmọ́ torí òṣèlú táwọn fẹ́ ṣe ẹ mọ̀ gather hall then educate educate them níta máa ń lò nìyẹn jàmẹ́ sọ́mà fẹ́kẹ́ gather hall then educate ẹ̀dá kó gbogbo àpapọ̀ sínú akoto kan náà ká wá kọ́ wa lẹ́yìn tó yẹ ká mọ̀ níta máa ń lò ìdáhùn sọ́láfù mọ́ lè ní pé sẹ́kì sọ́nà jẹ́mẹ́ educate ṣe bá ṣe educate àyàmá ti lẹ́kọ̀ọ́ wọn á gádà ẹgbọ́n mi yé ẹgbọ́n fọ́múlà yẹn hmm. àwọn sọ́láfù ní pé ẹ fún àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn àná bí ọlọ́run mọ́ ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni ẹni tó bá ti wá gbẹ̀pọ̀ wọ́n ti di family àbí wọ́n ti di kí ni wọ́n ti gádà kì í ṣe pé ẹ kó gbogbo everybody jọ àti family tí wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ ìlànà àwọn bídíà nìyẹn ní ti alẹ́kùnrin máa ń lò nìyẹn gather everybody then educate every every every lára máa fẹ́ gather àdìsí àná wà wà bẹ́ẹ̀ so clear ni ṣí àlọ́dọ̀ ṣí àdẹ̀ nìyí lẹ́yìn ṣí àdẹ̀ kan kò sí mùsùlùmí náà ìdẹ́sìn kò sí mùsùlùmí náà wọ́n máa ń bẹ́ẹ̀ lò wọ́n kàn ń bẹ́ẹ̀ lò níbẹ̀ lò pé máa jẹ máa mu àwọn ọ̀rẹ́ ń bẹ lákàlẹ̀ wọ́n mọ̀ pé òfin ṣe mùsùlùmí ẹ gbogbo tá kàkálẹ̀ ìkan nú àwọn àfa ńlá náà àfa síyà ẹnì náà pè sún nílò òun ó fẹ́ tàn ó ní òun jẹ́ mùsùlùmí òun gbọ́ lọ́n gbọ́ òun gba anábì gbọ́ òun gba ṣahada ṣadọ́lá ilà ilà ṣadọ́lá wọn mú dọ́là sílẹ̀ òun gbàgbọ́ kí nípa nípa ṣé mùsùlùmí lòun ó ní là anta káfíìn nígbèrè mi wà ní wà ní ókè ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan wa rasuluhu anta káfíìn ìrùdó ah, pé yàgbé yẹn obì tó bá dé tó bá dé kó ti kò ní kéfì ni ó dà mo tún túṣe aláàkóso ó tún lẹ́mọ náà ni. ó ní ìbílí ti dàgbé ọlọ ó ní o lè mùsùlùmí àyàfi ìgbà bá tó gba la ilaha illallah muhammadu rasulullah wa aliyu waliyullah tó dẹ̀ kẹfìrí pẹ̀lú àwọn abubakar sèdè omar bin khattab ṣẹ́rí bíi tí alẹ́kùnránù mùsùlùmọ́nù àti ṣíà tí wọ́n ti jọra máa sọ fún yín látara òṣèlú tí ìkùnránù fẹ́ ṣe àwọn náà máa ń gbéra wọn pamọ́ tẹ́tíyé ibi tí wọ́n ń lọ wọn ò ní sọ fáwọn èèyàn pé ibi táwọn ń lọ lélẹ̀ tá a bá sọ fún èèyàn pé ibi táwọn ń lọ nìyí wọ́n á sá àwọn yóò jìnà sínú pé ah ókè ẹ̀jẹ̀ wa lẹ́ẹ̀fì àárọ̀ òwò dúkìá wa lẹ́ẹ̀fì ṣòfò àwọn èèyàn ò ní dáhùn àwọn náà máa ń pè ní kìtìmáàni kìtìmáàni ni pé kán fi ra pamọ́ wọn ẹ̀ẹ́ ó wá máa ń fà tó máa fi ń parọ́ fún àwọn èèyàn náà bá fẹ́ mú ihun táwọn èèyàn fẹ́ fẹ́ mú fẹ́ gbọ́ ni wọ́n mọ̀ sọ fún wọn ìwé àràfin tán sọ fún wọn kọ́ làwọn gbà lérò kìtì máa ń lọ́pẹ̀ yẹn lọ́dọ̀ àwọn àlùfáà ní mùsùlùmí. ṣọwárà wọn ṣíyà àwọn náà ní irú ẹ̀ àwọn tí ẹ ní bàbá wọn lórí ẹ̀ àwọn ni wọ́n pè ní tẹ̀kíyà kí la pé tẹ̀kíyà àtẹ̀kíyà náà tó bẹ́ẹ̀ ni pé àwọn ó bá yín lò tẹ̀ ẹ̀ ṣe fẹ́ àwọn báwọn ṣe rí gangan àwọn làwọn mọ̀. ṣíṣíà ní ṣíà kan nínú mi ṣe ṣíà ṣíà lánà tún lálẹ́ yìí lánà tún lálẹ́ yìí lánà tún lálẹ́ yìí wọ́n á dì lẹ́yìn lójú yìí tó ní tẹ́ fẹ́ gbọ́ nìyẹn àmọ́ lọ́dọ̀ wọn lọ́hùn torí pé táwọn bá táwọn bá láwọn búra ló ń bá wọn sọ̀rọ̀ kèfèrí ò ní àpọ́nlé kan ká lọ́dọ̀ wọn sókè so àwọn ọmọ ń lo tẹ̀kíyà torí ẹ̀ nígbà tí wọ́n ní pé ìta Amẹ́ríkà pa olórí wọn àmì ní tí wọ́n pa tí wọ́n ní ó dẹ̀ á sọ pé káyà tó máa bu àwọn sàábà ọ tẹ̀kíyà ló ń lò bẹ́ẹ̀ báyìí lè yọ búkú sàádé ìkàn bùkú sàádé kúrò níbi ìlànà síyà kò fún mọ́tò sí àmọ́ wọ́n ti di tébù kò sí àmọ́ kò possible síyà tó máa sọ pé òun kì í bú sàádé tẹ̀kíyà ló lò ipò mọ́ mọ́ gbogbo sábẹ́lé tẹ̀kíyà ló ń lò bó ṣe mọ́ ni ó mọ wọ́n á disrespect wọn àwọn tó fúyẹ́ làwọn zèdíyà àwọn zèdíyà náà sì ní ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti ń di àwọn iṣẹ́ àyàrá ni. so ibi náà ti papọ̀ nìyẹn wọ́n ń lo tẹ̀kíyà ìkọ́n ń lo kí ni kìtìmáàni ni kí yàn fi nǹkan pamọ́ ká tan ẹni tá à ń bá lò ká fi bí ẹni pé ibì làjọ wà bẹ́ẹ̀ sì láti lóde kan wọn náà máa ń lò ó jọ ohun àwọn nǹkan tó ń lò rí ìfọ̀nù láwùjọ wa tó bá fẹ́ lọ sí àwọn mítìnì ìdákan kókùn fún wọn nìyí tẹ bá pàdé ẹ kódà kó jẹ́ bèjì rẹ àpò tí ń bọ̀ oníṣọ́bẹ̀ fún ẹ á parọ́ ọ̀nà pẹ̀lú ọgbọ́n ń bọ̀ ní abẹ́ igi òròǹbó táwọn ní ti mítìnì lórí òkùnkùn kò sọ yóò yí ni ẹ̀kíyà ni ẹ̀kíyà ni ẹ máa wà lẹ́yìn ẹ̀ wá pé ah olóyún wọlé ayé wà lẹ́yìn wà lẹ́yìn ẹ̀ wà lẹ́yìn lóṣèlú kan báyìí wọ́n á máa yí dórí báyìí ìṣẹ́jú kan náà ni wọ́n yí kúrò lẹ́yìn ẹ̀ so but alùsùnà alùsùnà máa ń fi ara hàn bó ṣe rí gẹ́lẹ́ alùsùnà sọ ẹ tó bá ń gbé àwọn ọgbẹ́ rí pé eh, mufti tẹ̀blígì ẹ ti rántí mufti tẹ̀blígì ó dìfẹ́ǹdì kìtìmọ́nù yẹn pé ó right torí para wọn náà lòun náà ara wọn ni so lọ́dún pàdé nù àmọ́ ìkwánù rí ṣíà ìkwánù rí ṣíà ẹgbẹ́ bíi kèfèrí àmọ́ wọ́n rí pé aláìdá ni wọ́n tí wọ́n dáa ẹ̀sìn wọn ò ṣeé ṣe ìlànà wọn ò ṣeé ní ìlú wọn ò ṣeé gbé lórí àwọn dọ́jì ẹ̀ pẹ̀lú kìtìmán ṣíà náà ní ìran ni pé kèfèrí ni wọ́n tó bá mú ọ tí kì í jẹ ọ àwọn máa tó sọ̀rọ̀ sí ìmí kápá kékeré náà jẹ ní ìrọ ìrọ ń parọ́ fúnrọ́ àwọn méjèèjì máa jẹ ẹ̀yìn nọ́mbà fọ́. nọ́mbà fọ́ ẹ̀yà amarantu. àwọn wàá tó ti kú bá tó ti kú ọjà tẹ̀lé ṣe kí kí ẹ̀ lè rí Now, number number four, number five. That. Hey, okay, the last one now. Yeah. ẹ béèrè. Nàà alhamdulilah, ìbéèrè wáyé pé me and chips and you will pay your judge. Hmm? Eighty. Eighty ni. Ẹ̀yọ wá kó máa Ìbéèrè wáyé pé àwọn alẹ́kùn àmì àtàwọn tó ń darata fún wọn wọ́n ní pé justice justice ní ti déédéé òun làwọn fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Iran àti Amẹ́ríkà àti Israel tí wọ́n pa ọkọ̀ tí wọ́n ń bára wọn ìjà tí wọ́n ń bára wọn ìjà justice wo ló wà ń justice wo ló wà ń bẹ̀ ìjẹsìn kì ṣe justice àìgbọ́ àìgbọ́ nǹkan yé òun ló ń ṣe àwọn èèyàn náà àwọn rò pé Amẹ́ríkà àti Israel wọ́n atakị àtàkì Iran àbí tó túmọ̀ sí pé àwọn náà kọ́ àtàkì Iran náà lọ́dọ̀ wọ́n ti ṣàbòsí àbí Iran ni wọ́n dá padà Iran ni wọ́n ṣàbòsí fún àbí. èrò kí n wo nǹkan báwọn nígbà míì ẹni tó bá ṣe ìdílé ayé nígbà tá amẹ́ríkà àti israẹli attack iran ìlú lè mọ sọ báwọn àmọ́ ẹni tó ti délé ayé síwájú ká amẹ́ríkà àti israẹli tó tó àpákì ẹ̀ òun ò ní wò báwọn. kí fún wọn lápẹẹrẹ mo rí ọjọ́ rá ọmọta kan wà ń bẹ́ẹ̀ tó bá ti pé ọmọta ni o kò sẹ́ni díkì náà kò sẹ́ni díkì náà ọmọta sì ni àwọn ará àdúgbò tó sì ná nìyí wọn ò lágbára àti ná tó ti yé wọn ò níkàápá láti ná ẹni tó bá rẹ̀ sí na ànàgbé ni wọ́n tó bá fọhùn wọ́n tó bá fọhùn wípé àjẹkún ìyà ni ó wá ṣẹlẹ̀ wípé ọmọ tata lẹ́jọ́ tó yẹ pé bẹ́lẹ̀ ìṣeré ìlú náà rí òun náà máa ń náyàn lọ́dọ̀ díẹ̀ lọ́hùn kẹ́ni tó gbọdọ̀ fọ ẹni bá fọ ohun yóò dọ́gbù bẹ ka ìyà fún àjẹkún ìyà ní kékeré ó wá wájọ kan ó wá na ọmọ ìta amúdọ̀jọ́ra tóun náà wọn ara rẹ̀ ṣàbọ̀sọ. ẹ ṣe ẹni tá a fẹ́ nà tá a ní kápá àti nà àbí àwọn aríyàn bíi tiẹ̀ bá wà nà ọlọ́run rán alábòsí sí alábòsí alábòsí wa ń bá alábòsí jà ok àwọn àtàjẹ́ ara mú lọ́dọ́ra ṣáwà sọ̀pọ̀tì ìdílé ẹ bá a bá sọ̀pọ̀tì ẹ̀ káà fọlọ́njọ́ wíìn fọlọ́njọ́ wíìn kè nà wá tó bá wíìn tán yóò fi kú yàrá àmọ̀ bẹ́lẹ̀ náà tó wọ́n náà dákun jẹ́kàn nára wọn o kán nara wọn kán fọ́ra wọn lójú o kán nara wọn kán má lè dìde mọ́ òun lára amúrọ̀jọ́rọ́ ó fi nífọ̀kànbalẹ̀ ara sáfẹ́jọ́ ó fi mọ̀ gbégbé gbèsè ayé rọ̀ àbí òṣèlú gẹlẹ́ nìyẹn. Israẹli ń pa àwọn mùsùlùmí láti 1978 to 48 sorry tó ti wà níbẹ̀ yẹn wọ́n ti ń pa àwọn mùsùlùmí ní Palestine láì sí iyèméjì wọ́n tó ń pa wọ́n títí títí títí títí. Israel sì rí ó lè kéré as a country. Àwọn ìyá rẹ̀ bàbá rẹ̀ ń bẹ bàbá àti ìyá rẹ̀ pọ̀ tí wọ́n sì lágbára. Àwọn eléyìí ò ní níjọ́ tó máa wá ti ní. Bàbá àti ìyá rẹ̀ máa dìde àwọn ni wọ́n dìde. Ẹ̀ẹ́dàwọ́nà ẹ̀ẹ́dàwọ́nà ẹ̀ẹ́dàwọ́nà ẹ̀ẹ́dàwọ́nà ẹ̀ẹ́dàwọ́nà rí pé ọmọ ló ń gbé ọwọ́ ni bàbá àti ìyá rẹ̀ ní ẹ̀nà ọkùn lọ́wọ́ tábàtì á mọ̀ wípé ọmọ tá a fẹ́ náà bàbá rẹ̀ sójà ni màmá rẹ̀ navy navy navy ò bẹ́ẹ̀ kúrú bàbá rẹ̀ ó ti láti ẹ̀kọ́ mọ́ọ̀gì ó ti lọ jagun jẹ́ afúnàgbé àdógún gẹ́gẹ́ nípa boko haram dé ṣe pé tọ́mọ ẹ bá nà wá ẹgẹ́dẹ̀ sòlítà lẹ́mẹ̀ ni wípé Israel wọ́n ń pa àwọn mùsùlùmí ní Palestine tó hàn fún everybody Iran ó ń pa àwọn Sunni àwọn mùsùlùmí òun náà ń pa àwọn mùsùlùmí ó ń pa wọ́n níbo ó ń pa wọ́n ní Iraq ó ń pa wọ́n ní ní Syria ó ń pa wọ́n ní Lebanon ní Yemen wọn náà ń pa wọn pípa tó pọ̀ ju tán pa ní Ísírẹ́lì lọ. kálára bùsùn náà méjèèjì ẹni kí ìṣàbòsí ọlọ́run wa ran alábòsí sí alábòsí alábòsí wa ń bá alábòsí yà àwa tó wọn fẹ́ nu ọ̀dọ̀ ọlọ́run pé alábòsí kan ọlọ́run yóò borí tó bá borí tán yóò padà sọ́dọ̀ yìí torí làwọn sáwàfù àyínà tó sọ yìí pé bọ́lọ̀ ń bá ran alábòsí sí alábòsí ṣe ti yé àwọn èèyàn kíláàsì àkété ágínà àmọ̀ wòran á sì mọ bẹ́ẹ̀ lọ́gbọ̀n ìwọ ọlọ́run iná ń bára wọn ṣe yìí o jẹ́ kó jẹ́ ìrọ̀rùn fún àwa ìfọkànbalẹ̀ fún wa bó ṣe kórè nù ẹ bá mọ pílánì tí ra ni ní ègéèsì gbogbo mùsùlùmí ayé àmì mọ sọńtàǹsọ nínú mo fẹ́ sì gẹ̀gẹ́ lẹ́ẹ̀kan nínú minhaj sunna annabawiya ètò ibnu taymiya rahimahullahu ta'ala nínú ibẹ̀ ló wà. inú kọ́pì inú inú bẹ̀rẹ̀ tíra inú fóònù lè mú kọ́pì rẹ̀ sí. ó sì lọ rí i. الله الله ابن تيمية رحمه الله تعالى olómú ìṣẹ̀lẹ̀ yẹn wá lọ. وعن المنهاج السنة النبوية

ní syria òkè ńlá kan wà ńbẹ̀ lẹ́yìn òkè ńlá ni àwọn rọfídọ àwọn ṣíà wọn pọ̀ ńbẹ̀ àwọn ṣíà yìí wọ́n pa àwọn mùsùlùmí wọ́n pa sẹpẹtẹrì táwọn mùsùlùmí lára ló ń kà àwọn míì tí ọtún wọ́n pa wọ́n kó wọn lẹ́rú wọ́n wá ń kó wọn lọ sí ọ̀dọ̀ àwọn ọlọfà wọn láwọn ti pèrí lọ́wọ́ wọn wọn láwọn kristian lọ́wọ́ ẹ gbà ẹ̀sùn wọn ẹ̀yin náà ẹ̀sùn wọn ti gbálẹ̀ tí wọ́n ṣe. Èmi pé wọ́n láti máa fìtínà àwọn àwọn yẹn fìtínà mùsùlùmí pé ṣé wàá di Christian àti pápá ẹ̀. Ó ń sọ ọ̀rọ̀ yìí láti fi lè pé aburú aburú ti ń bẹ lọ́wọ́ Ísírẹ́lì lọ́wọ́ Yẹ̀wúdí tó di yé nígbà míì aburú ti ń bẹ lọ́wọ́ ṣíà lè jùlọ múlẹ̀ jùlọ. ẹ wo nísìnyí Israel àti Amẹ́ríkà pawọ́ pọ̀ wọ́n ń yin nǹkan sọ́dọ̀ rẹ̀ ìwọ náà ń yin sọ́dọ̀ Israel àbí the next thing tó bá tó ń yin sí Saudi Qatar Kuwait Bahrain Oman UAE bẹ́ẹ̀ tún yin kìíní síbẹ̀ táwọn náà bẹ̀ jà ní. oníwọ̀n jẹ́ kó sọ nípìnlẹ̀ ní pé military American military base ó wà ní láwọn ìlú yẹn wọ́n tó wà bẹ́ẹ̀ fọ́ sáwọn yẹn gba Amẹ́ríkà láyè kó lo ìlú àwọn láti fáyà rẹ̀ rárá kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ ogun làwọn ti ṣe mítìnì wọ́n lè sọ fún Trump pé àgbẹ̀ láyè kó lo bẹ́ẹ̀sì kó lo ìlú wa gbogbo àwọn bẹ́ẹ̀sì tó wà nílùú wa àgbẹ̀ láyè kó lò àdìgbà láyè kó lò ok ìwọ ní military base ló fẹ́ fáyà ok ó fáyà military base ó fáyà hotel ó fáyà airport ó fáyà energy ó fáyà refinery èyí tó ti pa olórí wọn tó pa ẹ̀mí ó ní ó ní gbogbo ilẹ̀ lárúbá ẹ̀ pátá á sọ wọn di ẹ̀dùn arinlẹ̀ á gba ọ̀rọ̀ lọ́wọ́ wọn á ba ìlú wọn jẹ́ á wà gbé ṣíà á wà gbé wọlé ṣé kò wájọ ìkànnà wà ní kùwé tìdílé ní wọn náà ní ìfiye ó sọ àti gbèrú wà lórí facebook torí ẹ gbogbo wọn tá à ń lo android phone òun náà android phone ò tí mọ wọn á ń béèrè lọ́wọ́ rẹ pé ṣé o mọ̀ pé lọ́nà àti kìnìkan jà kí n mọ àìpẹ́ pé kò làmọ́lẹ̀ yìí kí ló fẹ́ jẹ ẹlòmíì tún mọ̀ ó mọ̀ wọ́n jà ó kékeré bó ṣàdí tiẹ̀ ní oríṣi oríṣi ẹ́ kí n sì fún wa nímọ̀nà sórí tó bá ń bẹ nínú rẹ̀ sọ tìrìwọ́ ọ̀n ti okun túbà láì mọ ìgbà wọ́n ti gbọ́ wá sí ṣe sẹ́mínà lẹ́kọ̀ọ́ tó bá ń bẹ nínú ti tiẹ̀ èyí ọ̀hún conclusion sọ tó bá lanu sọ̀rọ̀ ó ṣeé ṣe kó dá sí pé tó bá sọ òun ni wàá tó gbọ́rọ̀ yẹn yé nígbà míì tá a báyìí ti lanu sọ̀rọ̀ kò túmọ̀ kò túmọ̀ sí pé ní tá a dì mẹ́wọ́ ẹ̀ agbóyé tó o bá sọ lọ́dọ̀ àwọn oníṣúná ẹgbẹ́ rẹ̀ tó bá lọ jókòó ti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tó bá sọ báyìí tó bá mú báyìí wọ́n á sùn báyìí wọ́n á jù sílẹ̀ lẹ́ni wọ́n á rọ ọ̀sán tó torí ẹ̀. ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ṣẹgbẹ́ sí ilé ìkàtà pẹ̀lú wọn jẹjẹ bá nílẹ̀ pẹ̀lú ah àti láti jọ ẹ̀ tí mo jẹ́ gbọ́ ọkọ̀ kan wó sars lásán àti mi jẹ́ ìdẹ́gẹ́tọ́ mọ́lẹ̀ torí ẹni tó máa ń bẹ nínú ìrìnlẹ̀ kò sọ tó bá sọ pé àlọ́dọ̀ ti tiẹ̀ ìlànà ni wọ́n tẹ̀lé ẹni kò ní mú ẹsìn ló yí ọsìn tó yí ọ tó yí ọ dénú àmọ́ pátákó <laughs> ẹlẹ́yà bẹ̀rẹ̀ dàkẹ́ ẹ ìmí láìpẹ́ máa sọ ní ìlẹ́ ìrọ̀lùpà wàá ní mọ́kì àmì omi ìṣó sọ èyí tó bá padà áyá lè yí tó bá padà lánàá sọ yóò yà yí lẹ́nu pé áá aláwọ̀ ọ̀tún tẹ́gbọ́n wà nípa fún wájú tẹ́gbọ́n òfin wọ́n gba ẹrú bẹ́ẹ̀ adé torí ẹ̀ tó bá ní sọ ọ́ tó bá sọ ọ́ ṣe é ṣe kó dáa pé tó sọ ẹgbẹ́ nìyí ó lè kọ̀ǹdínsì àfáà tó ń sọ̀rọ̀ àbí kó tún jọ wò ó bọ̀tí dáa ìṣẹ́rí tó bá ń rò bóyá mo mọ̀ mo mọ̀ mo mọ̀ tó lanu sọ nítorí ó mọ̀ tó pọ̀ ẹ̀ nìyí ó lè mọ̀ ju ọ̀rọ̀ kékeré lọ títà lẹ́yìn ìbàdí. ẹ̀ so torí ìdílé yìí àwọn méjèèjì alágbèsè ni wọn àwọn tí wọ́n sọ báyìí nìyí ẹ béèrè lọ́wọ́ wọn wípé ṣé ìránì eléyìí ṣe bínú àtúnṣe ọ̀rọ̀ pọ́pọ́lọ́ mọ́ ìránì kan àwọn lọ́wọ́ nínú pípa àwọn súnni ní Iraq ní Syria ní Yemen kódà wọ́n wá ìrànlọ́wọ́ lọ́wọ́ ìjọba lọ́wọ́ Russia Russia support wọn pẹ̀lú owó pẹ̀lú tó fi pa àwọn mùsùlùmí wọ́n lè pa sí gidi àwọn mùsùlùmí rà ìlú ra ẹgbẹ́ rẹ̀ fi ṣe wípé ó rí bẹ́ẹ̀ alágbèsè náà làwọn náà eléyìí ń pa mùsùlùmí eléyìí ń pa mùsùlùmí ọlọ́run ẹ̀mí ẹ̀dá yín ẹ̀dá kan ló fà now the last question olórí ọ̀rọ̀ ìjáàpì ìjáàpì ní two pieces sáàbùrú wà mẹ́ kò sáàbùrú mbẹ́ kódà kò ní kọ́lọ̀ méjì kò sáàbùrú mbẹ́ so ó jẹ́ two pieces yẹn kò sí àmọ́ èyí tó jẹ́ first piece tá a gbé sórí sókè kó mọ̀ jẹ́ pé npele kó wálẹ̀ dáadáa kó sọ̀kalẹ̀ ìdodo kó bá ti sọ̀kalẹ̀ ìdodo ó ti. ó ti mú un sọ àmọ́ títí abẹ́yẹn ni òun ó délẹ̀ ìdáná yóò bu ẹsẹ̀ òfin bẹ́ẹ̀ náà والله أعلم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام